mi ò réyàn lórí mi bàbá ti ká tó ṣe yẹn ẹ jẹ́ kí n polówó mo fẹ́ polówó ọjà Auto Bola lórúkọ tèmi ń jẹ́ tí ẹ bá fẹ́ ra ẹ pè mí lórí Toyota Corolla lórí Toyota kò sí lankusa àbí kò sí lọ́ọ̀sì níbí báyìí lórí Venza wà níbí lórí Camry ìṣe lórí kí lórúkọ ẹ hmm. mo ti dárúkọ Venza lórí Toyota I mean lórí Lexus there any kind of Lexus you can call me on it yes. I will be when you gave me your money, when you send your money to me to purchase those things for you, be rest assured your money cannot enter coma. We are not part of the, you know, <laughs> we are, you know, dignity and decency. We are standing on it. Wow, eh, wà á kọjú jọ eh, òkèlè gbígbẹ tó ń tà láfẹ́ ó sàn ju ilé tó kún fún Eh, you see, so call me on cars, okay? So mo ti ṣe òun mo dẹ̀ máa jẹ, I mean, mo dẹ̀, I'm, I'm still on it owó mọ́tò okay and rest assured that if you send money for me to get you a car we are giving you correct price real price not that we are not going to give you bit price the price that is down hey, we are not going to sell for you those car they stole that they give you cheap price. No, you are not going to buy car from us and then the car will have accident and kill you down. No, no, no, no. That have accident, So be rest assured when tó bá bá wa dòwò pọ̀, oh, short see all right mm-hmm. káà ní Auto Bola Auto Bola ní tó bá wà pọ̀ nínú èrò èèyàn tó bá wùyàn ló máa ń dùn nínú èrò èèyàn ní tó bá sì ń wùyàn náà ni Ọlọ́run máa ń báyàn fi àṣẹ sí so Auto Bola ni o bí Auto Bola bẹ́ẹ̀ ni tẹ bá fẹ́ ra àwọn nǹkan wẹ́wẹ́wẹ́ bí àwọn bàtà náà lọ sórí wẹ́bsáìtì fẹ́ tí ẹ ṣe wá lọ́wọ́ níjọ́ kan rè tẹ bá dẹ̀ fẹ́ ra àwọn <laughs> àwọn góòlù wọn wọn àwọn góòlù alibaba no alibaba kọ́ lélẹ̀ alibaba náà ni bóyá góòlù china àbí ìlú wọn ti yé no góòlù brazil <laughs> èyí tí òun ni mò ń sọ kò ń ṣe góòlù italia kódà ń ṣe góòlù dubai ó ti yé mẹ́ẹ̀ kódà kò ń ṣe góòlù nàìjíríà hmm, àwọn góòlù tó máa rí ní ó ti yé bẹ́ẹ̀ tí ò ní rí kọjá bóyá fifty dollar eighty dollar hundred dollar twenty dollar ten dollar fifteen dollar ó ti yé mẹ́ẹ̀ góòlù ó ti yé bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ polówó àwọn necklace toróṣù ti parí ẹ̀dá sí tọlọ́run mi ò rẹ́nìbọ̀dì bíbọ̀ mo put pé one. àbí i have believe i believe. a ní àwọn yàrá a ní gíláàsì chicken àti ìpolówó wọn lè rò bí a ń ṣàkójù fún wọn báyìí sí ó ti di parí yóò aṣáàtò àmì sínú ìgbèkùn èmi kò bá o. ẹ mọ̀ pé mo ṣe pé góòlù sí wọn máa pé góòlù <laughs> ẹnà òye àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹnà òye wọn dẹ̀ yé wọn wọn kàn máa ń ṣèkà náà ni a lot of people <laughs> so i'm coming to give you they gave me some content and they want me to be saying some things that will be making my enemy to be happy the enemy will not jubilate over me over my children over my daughter enemy. So today we are going to talk about this thing, and I want I have a story to tell you, and that's why I'm about to play. So I want, àwọn I want sì ó adjustable. You see, we have different design. We have different different design. You see, we have different different design. You see, different different design. We have <clears throat> different different design. With the earring, like this one also have the earring, you see. So, ẹ bá wa rajà, eléyìí, ó pọ̀ yẹn yẹn a ní but kò wọ́n it's not an expensive one ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn don't let anybody gba ẹ lójú o ti yé bẹ́ẹ̀ yẹn má jẹ́ kí anybody gba ẹ lójú àbáyémóye àwọn to máa ń ta góòlù àwọn góòlù àwọn góòlù wáyé <laughs> wọ́n máa pè ní eighteen karat gold fún yín àbáyémóye àwọn tó ti lárí mọ́ àbáyémóye àwọn tí títẹ̀ kọ́ yẹn ṣe rí yẹrí nílẹ̀ that's the one this house hearing maybe tí wọ́n lò ra earring àwọn míì tí wọn ò ní earring ṣeré lè earring wà pẹ̀lú ẹ̀ came with the earring kí ló dé. You see? You see? I'm just giving you the sign here, Coco. You see? ń bọ̀. you see góòlù yìí nìkan góòlù owó pọ́kú lowó ẹ̀ kì í original because àwọn bí mi ṣe sọ̀rọ̀ sí àwọn Quebec wà lábẹ́ mi Canada wà ń bí tó bá ṣe tó ń sìn wọ́n máa video sí fídíò tí ó ṣe a máa ṣàlàyé fún yín mo ní exam lónìí but mi ò lọ mo cancel láti àná so with earring you can see this one with the earring gbogbo ẹ̀ ló ní earring gbogbo tí mo ṣòfò yẹn sì ló ní earring you can see this also with earring àwọn tó lórúkọ yẹn ti tọ́ but yeah some of them came with ring as well so we have jẹ́ nǹkan jẹ́ n polówó díẹ̀ no jẹ́ máa jẹ́ máa sọ̀rọ̀ lọ go to my website anyone tó bá rí lórí website yẹn kó sọ fún wa póòrè hmm. go to my website patronize me a sọ pé a fẹ́ gba owó ta fẹ́ tà ní orí àwọn jẹ́rìsì ọlá àmúbọ́lọ̀ ń ṣe ṣiṣẹ́ wọn a sọ pé a fẹ́ fi kọ́lé o àdẹ̀sọ́pá fẹ́ fira lẹ́sìn náírà ká fi sanwó lé ní ṣùgbọ́n èèyàn kẹrẹ́ra torí nígbà míì you have to know yourself kò má expect too much And that's why I'm not feeling disappointed these days, is that I'm not expecting much. People have us; They taught us a lot of experience. So I'm not expecting much from people. Even if I praise people, even if I do good to them, I don't expect much from them because we are learning every day. So we are going quickly to start this. Um, a tún máa continue tí a bá ti We are back we have bag we have a different bag when you go to our website you see anibatagun so let's quickly let's start heavenly father once again Bola Folashade say thank you I worship you, Lord, because you are God. On behalf of my children, my especially the one you have given to me that we are living together here. That a lot of people have been waging war against. Father, I know that the battle belongs to you. You know that before you even delay the baby before coming to me. I prayed before you release her. Yes, because you know what we are going to face. You said we shall go. We shall face tribulation and trouble, but we should be happy because we have conquered them all. Thank you, Lord, because we have conquered evil for the little baby, your little daughter, my baby girl. Thank you, Lord, because you have conquered the world for me as well. Thank you, Lord, because we based on the truth. Why do we believe in, in me? Believe that you have conquered evil for us because we stand on the truth. Despite they want us to be shaking, despite they want us to be worried, despite they want us to be frustrated, we believe in God. We stand on the word of God. We trust in you. And your word said, those who trust in you shall never be put to shame. The Lord, you shall release your muscle, your power upon us. Because we are no longer even spending, using our strength and energy. We are using yours. We are spending from your purse. We are eating from your <laughs> table. Yes, we believe in your belief. We are going, we are, we are moving forward because you never go back. Thank you because you are the present and silent. Thank you because you are the head and the tail. Thank you, Lord, because you are the beginning and the end. Thank you because you are left and the right. Thank you, Lord, because you are up and down. Thank you, Lord, because you are in the middle, you are everywhere. Thank you, Lord, because you never die. Thank you because you cannot die. Thank you, Lord, because you cannot be put to shame. Thank you, Lord, because whatever the enemy have been doing is because they are harmed. The enemy has been paying. They have been in pain and they want to release part of their pain to us for us to feel the way they feel. But no, we are not serving the same thing. We are not doing the same thing. We trust in you. We give all our pains to you because day and night we call upon you. We trust in you for us not to be in pain, for us not to look because you promise also that we should look unto you alone, the author and the finisher of our faith. Daddy, we have been looking unto you. We have been strength. You have been strengthening us. You have been giving us courage. You have been promising us. You have been being our leader, you have been our supporter, you have raised some people for us that we have not seen. You have sent the host of heaven to back us, to support us, to lead us, to strengthen us also. You have been being a provider in a Jehovah, the truth, mm, the great provider, truth the great provider original olùpèsè tó tọ́ olùdáǹdè tó tọ́ aláàánú tó tọ́ olówó orí wa tó tọ́ ogun wa tó tọ́ agbára wa tó tọ́ ayọ̀ wa tó tọ́ ọlọ́run ẹ ṣé gan ni à ń lọ báyìí bọ́lá mànì ọmọ i can't do without you lovely please daddy fill me lord with your presence with your power Lord, encourage me. Lord, speak through my mouth. Let this word of my mouth bring solution to everybody that's under my platform today that's so that's that is good. Father Lord, open their ear, open their heart, open their eyes hmm, to receive and let this word of my mouth today be a solution center. Father Lord, this word will not condemn me, will not condemn my children, it will not bond me, but it will set me free by your truth. We are suffering. Whatever I ban bandits, Lord, take total control. Lord, knowledge yín ni mo fẹ́ máa lò. Ọpọlọ yín olú àdápọ̀ mọ́ tèmi. Ọpọlọ mi àti ọmọ mi kò ní dàrú. Ayé wa ò ní bàjẹ́. Ọ̀nà wa búburú ni otaro ní tòótọ́. Ọlọ́run sọ gbé ẹ̀dí rere fún wa o. The enemy plan evil. But Lord, turn everything to good. Mistake wa láyé. Ọ̀run sọ di ìyanu o. Aláàánú ni yín ṣàánú wa. Ràn wá lọ́wọ́ àwọn tó bá wa jà ní kó o bá àwọn tó bọ́mọ mi jà ní kẹ́ ẹ bá jà àwọn tó gbógun tì wá ní kẹ́ ẹ gbógun tì lórúkọ Jésù ara òní ni wá mọ́ ọfà tí a ta lóru ọ̀gànjọ́ mo dá padà fún wọn iṣẹ́ òkùnkùn abágbé ẹ̀jẹ̀ gbogbo àwọn alágbára ìkà ayé iná jó wọn dànù bẹ́ẹ̀ lórí òní ìpàdé yín ogun ọ̀run táwọn èèyàn fojú ara rí ẹ jáde lọ sí ọ̀tún àti òsì níwájú àti ẹ̀yìn ní àyíká tèmi àti tọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi kẹ máa jà lọ kẹ máa ṣe wá lórí ẹ lànà fún wa tí ọ̀nà ti dí bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti tilẹ̀kùn ọ̀run sílẹ̀kùn ayọ̀ náà olúwa níbi tí wọ́n ti sọ pé kò ní ṣeé ṣe tá a bá ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan olúwa jọ jẹ́ kójú ti àwọn ọ̀tá bẹ́ẹ̀ kọ́mọ ìpẹ́ ìlú ẹni ilẹ̀ àti òkè tẹ́tọ́ olúwa ní ilẹ̀ náà àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ á fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun a gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni ó gorí òkè olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ó sì búra ẹ̀tàn olórí bùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo ní ọwọ́ ọlọ́run gbẹ́lá rẹ̀ èyí ni ìran àwa tí a ń ṣe ọ̀fẹ́rí rẹ̀ tí a ń ṣe ọ̀fẹ́rí ọlọ́run jákọ́bù ọlọ́run bọ́lá fún ọláṣadé ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àníká gbé yín sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé mi àtàwọn olólùfẹ́ mi gbogbo ta ni ọba ògo yín ọlọ́run tó le ní agbára ọlọ́run tó pọ̀ ní ipa ọlọ́run tó pọ̀ ní agbára ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ogun àní ẹgbẹ́ orí yín sókè ní ẹ̀ẹ̀kan sí ẹ̀yin ẹnu ọ̀nà àní ká gbé yín sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé mi kó wọlé sí ọ̀nà mi kó wọlé sáyé ọmọ mi àtàwọn olólùfẹ́ mi àti orí pílàfọ́ọ̀mù yìí ta ni ọba ògo náà ọlọ́run ọmọ ogun òun náà ni ọba ògo àmín mo ti gbójú mi sókè. Okay? mo wọ́ bá ògo tí wọ́n so kọ́ o nítorí ẹ̀ṣẹ̀ mi ọlọ́run ẹ ṣé gbàkóso ẹnu mi dínà ó di àṣẹ ó di agbára ah, ọ̀rẹ́ nu mi di ẹ̀rọ́ṣọ̀ ńlá tó máa gbé gbogbo ọ̀tá sọnù tó máa gbá gbogbo ìdọ̀tí kúrò ah, ọ̀rọ̀ mi ẹnu mi ó di omi tó máa ń fọ gbogbo ìdọ̀tí kúrò marika poso tayaba ọ̀rẹ́ nu mi ó di iná tó ń jó ilé ọ̀tá tó ń wó ilé ọ̀tá ọ̀rẹ́ nu mi ó di òkúta ńlá tó máa balẹ̀ sórí àwọn ọ̀tá ọ̀rẹ́ nu mi ó di ìmọ́lẹ̀ tí ó tàn fún àwọn olódodo tí ó tàn fún èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi tó tàn fún orílẹ̀-èdè gbogbo bẹ́ẹ̀ lórí kò ní í padà ọ̀rẹ́ nu mi di solution ọ̀rẹ́ nu mi di oyin adùn àṣẹ agbára àwọn mi ó di agbára bẹ́ẹ̀ lórí kò yí padà ọ̀rọ̀ náà mo fẹ́ sọ bó tiẹ̀ jẹ́ pé a máa internalize ni etí ìgbọ́ àyàgbà ṣe ọ̀run fún everybody yéésù agbára wa àmín Ah, I anybody in the platform, but I believe somebody is here. Please, if you are here, press love for, for us. Ah, go to website of uh, Otubola BBSS ni. <laughs> Àwọn kan come ní wọn ò fẹ́ kó ṣe rere. Ọlọ́run kó gbà wá. Tá bá ti ń gbọ́rọ̀ yìí. A máa mú ní story fún yín. Mo mo fẹ́ kẹ́ listen sí ọkọ ọmọbìnrin yìí tí wọ́n dolóògbé number one <laughs> ah fóònù mi mo tún déédéé ń tẹ̀ ṣe ló ń ṣojú pàkópàkó all right hold on for you mo ń tẹ fóònù mi ó ń ṣojú eh. ẹ má gbàgbé pé reason why tí mo fẹ́ fi sọ ilé lẹ́yìn tí bá sọ ilé kì í ṣe kú kì í ṣàrùn ó possible kì í má dà sí kì í má sọ ẹ̀ ń sìn but I want to share my story and I will tell you Um, ibi àdúgbò tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yẹn ń gbé ní ìlú Ìkọ̀tún ibẹ̀ ni mo ti kúrò tí mo ti wá sílùú Canada tí mo ti gba Amẹ́ríkà lọ tí mo gba Amẹ́ríkà wá sílùú Canada. Um, I'm going to tell you a quick story about to support some things before I play some things because mo lè gbàgbé but playing the voice of um, the husband of Egberin yẹn I will not forget. You tí move ń gbélé sáríà mo ti sọ story Oh no, saya no náà wà náà wọn tó ṣọmí sọ́wọ́ àti Bísọ́lá àti wúmà kan tó ń ṣe télọ̀ níwájú let me just tell you the truth àtàwọn tó ń wò mí four one nine pọ̀ gan nàìjíríà ó lè pọ̀ gan ó lè everybody sorry to say this i'm, I'm a Nigerian we have somebody like us but èmi náà tí màá jẹ́ pé bóyá ọlọ́run gbà wá àti tó kàn fi àánú gbà wá tí ó ti mú wa dé àwọn ibì kan rí nígbà tí àti ìjẹyàn ta sì kéré tá a gbàgbọ́ pé bóyá ohun kó rere kan lè ti Násárẹ́tì jáde bí wíwá fẹ́ lo ayé wa bí ò ṣe wù wá ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run gbà wá a jẹ ìyà gan àwọn nǹkan tó máa ń mú kéèyàn tó bá ti fẹ́ràn ara rẹ̀ tó bá dẹ̀ fẹ́ràn ọmọ rẹ̀ tó máa mú kó máa sá fún ẹ̀ṣẹ̀ ṣó ti yé òun náà ni bad experience ẹ̀ tó o bá fẹ́ padà sínú èébì àti ìyà tó ti jẹ́ rí tó o dẹ̀ fẹ́ kí ọ̀tá ṣe ẹ́ bó ṣe wò wọ́n you got to run for sin and be a truth sayer nínú ilé náà mi ò rẹ́nìbọ̀dì mi bọ̀t mo rẹ́nìkan Latif Agbájé Lati eh. Latif ọmọ bàbá ọlọ́kọ̀ ìjà kọ́ yẹn because ẹni tó ń jẹ́ Agbájé yẹn ẹ̀gbọ́n sàmàlà ẹ̀pẹ́ àmì àbúrò sàmàlà ẹ̀pẹ́ tí mo ta mọ́tò fún gbà ni ṣé ìwọ ni àbí wọ̀kọ́ because orúkọ yẹn ó jọra wọn gan orúkọ yẹn Latif náà ló ń jẹ́ Latif àbí yẹ Latif Àgbájé Latif mo bọ̀ náà mo fẹ́ wo máa orúkọ ẹ̀ kí má bàa gbàgbé hmm, mo call attention mi Latif. Hmm. Àgbájé. Mm. kì í ṣagbájé lọ́láhùn nínú ilé tí mo ń gbé náà nígbà náà wọ́n introduce wòlíì kan sí mi ẹ bá pé mo sọ pé wòlíì yẹn ọmọ kàrẹ́ ni <laughs> ọmọ ọ̀nà tí àwọn àwọn ògbólógbò fọ wa nà yìí Nigerians ẹ olè pọ̀ Nàìjíríà gan torí ẹ̀ àwọn olórí ìlú tó máa fọ Nàìjíríà tó máa yẹgẹ́sì àwọn olè àti ìwà burúkú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú ló máa jẹ́ kódà tó bá tó bá ṣọ́ra fún àwọn ìjọba bẹ́ẹ̀ kí ìwọ̀gàn tó bá jẹ́ èèyàn tó bá ṣọ́ra fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ọ̀tá tán bá ń bájà wọ́n lè máa lọ dojú ìjà kọ ẹ́ I understand at times when people are telling me at times people don't want me to follow the even to share the present government and people who are doing good tó ti ń tó jẹ́ pé they cannot do anything to them because they are well secure but àwa ọmọ ọlọ́run má ṣe wá lọ́mọ ní búrẹ́dì ọlọ́run nìkan ló máa ń gbọ́ màálù tí ò nírù ọlọ́run nìkan ló ń balẹ̀ ṣìṣì ọlọ́run nìkan làbọ̀ wa bọ̀ wíwá gbàgbọ́ nínú ọlọ́run pé aburú ní ṣubú lù wá kì yóò ṣubú lù wá ni àrùn kárùn kì yóò súnmọ́ ilé wa odó ní tòótọ́ ọ̀tá máa gbógun ṣùgbọ́n wọn ní borí i'm going to have time a little bit because that time yẹn tí mo wọ́ jáde láàárọ̀ láti wá pray ó sì ní àwọn nǹkan tó yẹ kí n explain dáadáa but maybe later but eléyìí let's go straight to the point wọ́n ìtọ́jú sí wòlíì náà sí mi ìyá àrèké lórúkọ ẹ̀ mi ì tẹ ìrántí orúkọ òun gbogbo wọn mọ bọ̀tì ìyá àríkẹ́ náà ni máa ń pè ó dúdú báyìí gbogbo mìjọ́sì àwọn wòlíì tó wà ní kọ̀tún yẹn torí ọkọ ọkọ Egbin Ọ̀run yẹn Egbin Ọ̀run náà ti gbé ní kọ̀tún you see this word you see this word eh you see this word ṣé dáadáa o kí n dẹ̀ tó máa lọ nínú story mi ṣé mo wí pé ewé àti egbò àti gbogbo igi ṣé mo pé igi wọ̀nyẹn tán lọ ń gé nínú igbó tó ń gbé nínú igbó tí wọ́n máa lọ kó jáde tán máa ní wọ́n fẹ́ fi ṣe kinní kan pẹ̀lú àwọn ewé kan pẹ̀lú àwọn kan gborí eku orí ẹja orí èèyàn this time around wọn ló gbogbo orí gbogbo kinní yẹn mọ́ Nigerians are using àwọn wòlíì wọ̀nyí wọ́n ń lo ara èèyàn wọ́n ń lo páàtì èèyàn wọ́n ṣe pẹ̀lú babaláwo for real ní eré àìkọ̀tún yẹn mọ́nà egbè mọ́ ìkọ̀tún tó bá tún lọ sọ́nà kí lorúkọ bíbá yìí o eh, kí lorúkọ bíbá yìí o a lot of shops tí wọ́n máa ti ń ta oríṣiríṣi tó bá dé ṣọ́ọ̀bù àwọn kérúbà sí àfihàn aṣọ funfun tapo sí oríṣiríṣi iṣẹ́ burúkú burúkú kò sí bẹ́ẹ̀ all these things tó bá jẹ́ ẹni tó wà spiritual gan tó bá tó kọjá ní àgbègbè yẹn gan kó tiẹ̀ wo bẹ̀ lásán wàá mọ̀ wípé no be small thing okay but let's continue talking àwọn iṣẹ́ mo fẹ́ sọ fún yín pé àwọn ewé wọ̀nyẹn àti gbogbo iṣẹ́ wọ̀nyẹn àwọn àlùjọ̀nú tó wà nínú ayé yìí wọ́n ń wá ibi tí wọ́n máa gbé ibi tí wọ́n dẹ̀ máa ń gbé tí wọn kì í sanwó lé inú igbó àti inú igi ni lẹ́jẹ̀ máa gbọ́ pé wọ́n ní eléyìí báwo ló ṣe jọ ọ̀rọ̀ inú igi báyìí tó máa fẹ́ fi ìwé kúwe tó fẹ́ fi hàn wéwèé kúwe wọn là kí ló dé tó dàbí ọ̀rọ̀ inú igi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì ibo ni igi wà a máa ń gbin àwọn igi flower síta o but inú igbó gangan ni àwọn igi máa ń wà so a lot of those things àwọn igi wọ̀nyẹn àti ewé wọ̀nyẹn náà they are they have one spirit or the other and apart from spirit they also have what they call um, they apart from spirit they also have life and their life some people like their life may be congested i mean congested i mean no imagine jẹ́ english Imagine má english ayé wọn lè jẹ́ oró ìyẹn ẹ̀mí tó wà lára wọn lè jẹ́ oró fún ẹlòmíràn but everybody because a bá fẹ́ fọwọ́ kan kankan à ní wádìí ká tó fọwọ́ kan so wọ́n ní physical wọ́n ní ẹ̀mí torí ẹ̀ wọ́n dẹ̀ tún wá ní àwọn tó máa ń yá ara wọn lò tó máa ń yá wọn lò bí àwọn èèyàn ṣe ń jáde lọ nugbó láti lọ gé ewé tó máa ń fẹ́ fi ṣe nǹkan àwọn kan ya nìyẹn láti lò àwọn kan tí wọ́n wà tó yẹ pé wọn ò fẹ́ lò pé wọ́n fẹ́ fi ṣe nǹkan fún yàn wọ́n fẹ́ máa gbé nínú ẹ̀ wọ́n fẹ́ bá dọ̀rẹ́ ibẹ̀ ni wọ́n máa gbé báwọn dímọ̀ ṣe ń wá inú èèyàn láti gbé they also live in all these apps torí bẹ́ẹ̀ ewé àti egbà tí iṣẹ́ tán bá pèpọ̀ tó jẹ́ ti àlùjọ̀nú tán máa sọ pé iṣẹ́ tipátipá lára àwọn iṣẹ́ tí àwọn wòlíì àtàwọn ìlọ́tọ̀fọ̀ àwọn babaláwo mi máa ń ṣe yẹn tán máa ní iṣẹ́ tipátipá àwọn àlùjọ̀nú tó ń bá wọn ṣiṣẹ́ ó yàtọ̀ sí agbára ẹ̀mí mímọ́ ti ọlọ́run àwọn àlùjọ̀nú tó ń bá wọn ṣiṣẹ́ àwọn ló ń sọ ló máa lọ kọ̀ máa tó wáyé pé àwọn kan irúṣẹ́ kan tí ẹnìkan sọ pé irúṣẹ́ yẹn ń sìn àṣàánú mi tipátipá tó bá lo èèyàn kan máa kọjú sí ẹni ẹni yẹn tán bá lo iṣẹ́ yẹn lọ́ba tí ò bá ṣe ara ò ní balẹ̀ ìyẹn pé kì í ṣe oore tó wá láti ọ̀dọ̀ ọlọ́run ẹgbẹ́rọ̀ mi bẹ́yẹn so all this thing has expiring date and tó bá dẹ̀ ṣe àwọn nǹkan tó bá lu àwọn àlùjọ náà kan tó bẹ̀ wọ́n níṣẹ́ they some they cause wọ́n máa ń cause some fortune I mean misfortune yeah some àwọn evil spirit Me man cause misfortune they cause a lot of problem you understand me they cause a lot of problem there's nothing they cannot cause àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ ní àwọn ibi tó bá ti ń lo àwọn iṣẹ́ burúkú burúkú eh, abábábàbí àbàbàbébà yẹn àwọn iṣẹ́ yẹn a lot of things can happen there but kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ ṣe ti yé hmm. mo rò pé ó thank you only your point ma yeah there are all these things téèyàn bá lò náà ó ní expiring date lẹ́sẹ̀ máa rí pé àwọn iṣẹ́ mi tí àwọn bàbá ńlá àti ìyá láyà wa ti ṣe tó yẹ pé ilé tó bá jẹ́ pé wọ́n ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wàá rí pé tó bá kàn tó stage kan wọ́n máa ní kán lọ máa appeal fún àwọn ẹ̀mí burúkú tán ti lọ yá láti lọ ṣe nǹkan yẹn wọ́n tó bá parun kọ̀ bóyá lẹ́yìn ẹran náà fi ń ló máa fẹ́ mẹ̀jẹ̀ ló máa fẹ́ mu tẹ́ẹ̀bá ti mu tó bá dẹ̀ ti yá tẹ̀lé tán pẹ̀lú yẹn fún tó bá ti yá ó lè lóun fẹ́ gbéyàn ṣé ti yé bẹ́ẹ̀ so that's why it's good for you náà ni wọ́n ṣe sọ fún wa pé ẹni tó bá ti dóde ọlọ́run kò kí ń jogún òfo ọlọ́run tó bá máa dé kò kí ní expire God prayer doesn't have expiring date and when you waited on God those who wait on the Lord shall renew their strength it's not easy to wait the only thing tó le July láyé láti ṣe eh àwọn tó le n tó le jù láyé láti ṣe náà ni pé waiting on the Lord sùúrù torí ẹ̀ mo máa sọ pé èso tí ẹ̀mí leleyi if you want to really use the spirit of God you want to walk according to the spirit of God you have to be patient you have to be love you love suffering wàá máa jẹ ìyà báyìí gan àwọn èèyàn máa sọ pé ṣé ó dé ẹ dídìrín bọ má sọ fọ́lọ́run kò ní jẹ́ kó pa mí ṣó ti yé bẹ́yẹn hmm. torí kì í ṣe gbogbo nǹkan tó bá ń ni wúrà ń gbà are you getting me so a lot of things but egbin ọ̀run mi ní dalẹ̀ ibi torí ó ti kú ṣùgbọ́n at the same time a lot of things for other people tó sì wà láyé a fẹ́ kẹ́ ṣe dáadáa dẹ̀ fẹ́ kẹ́ stop láti máa wá ayé kọjá rádaràda ṣé ti yẹ yín mẹ́rin ẹ stop láti máa wá ayé kọjá rádaràda hmm. ìyá ìyá ẹ ṣe ṣọlá pé Yusuf thank you so much Okay, we can talk. Okay, yeah, thank you. Thanks so much. On point, ma. Ẹ ṣé Latif Agbájé ìwọ náà káàbọ̀. Kí n tó play ma ọkọ̀ wúmà yìí. Mo mọ nígbà tí mo ń gbélé Zaria. Mo rẹ̀ǹtì ilé síbẹ̀ nítorí àwọn onírọ̀ olóburú kan lè máa sọ pé wọ́n fún nílé tó rẹ̀ǹtì wọ́n mọ̀ kò sẹ́lẹ̀ wọ́n mọ̀ èmi àwọn tó ẹni bá ṣoore fún mi àjàjà kó fún mi lówó ẹni yẹn <laughs> ẹni yẹn ó break record ni people don't so much give me money including ìgan ẹni tí mo fẹ́ ẹni tí mo lè sọ pé bóyá mo fẹ́ dáadáa ta pẹ́ dáadáa tí mo dẹ̀ bímọ fún náà ni bàbá ọmọ mi tó ti kú yẹn kó tó fún mi lówó mo ti fún kó tó yẹ dáadáa fún mi mo kọ́kọ́ ṣe dáadáa fún so I always dà mí síwájú. Si mo dẹ̀ máa ń rí ìgbà míì mo lè má tẹ̀lẹ̀ tútù káwọn èèyàn tí mo dami síwájú fún kẹ́ kílẹ̀ lè tù wọ́n kọ́ máa fẹ́ kókùtà sọ́nà kọ́ máa fẹ́ da iyọ̀ àmì kan fẹ́ da in tó máa yọ̀ mí ṣubú sọ́nà but at the end I will give thanks to God anyway so wọ́n introduce mi sí mo máa ń gbàdúrà lóròrò àwọn tó mọ̀ mí nínú ilé yẹn Oku woli wòlíì kan tó ń gbé wá sínú majority of àwọn tó ń gbé wá sínú mi a lot of woli ló ń wò mí tó ti dáná ogun gan tìmí bí mo ti ṣe wà lórí bíbá igan yeah torí míì nínú wọn mi rí wọn bí ogun mo ti ṣe nǹkan tèmi mo ti lọ but mo kàn máa ń sọ fún yàn má gbógun tèmi torí tí mi ìbá ti gbógun tìẹ tó bá dáná ogun tèmi ó máa jálẹ lórí lóròru mo máa ń gbàdúrà mi ì lè ṣe kí n má ẹ jẹ́ tí wa share god bless you as you are sharing it please share this show Loru every day tí mo fi mo eight months nínú ilé each time tí ìgbà míì wà mi ò sí nàìjíríà but any day tí bá ti dé sí nàìjíríà wọ́n mọ̀ pé àwọn dímọ̀ tó wà ní ìpínlẹ̀ le yẹn tó dẹ̀ wá ń sọ̀rọ̀ adílé àti inú ilé wọ́n mọ̀ pé wọn kì í sinmi torí kò sí ìdàpọ̀ òkùnkùn àti ìmọ́lẹ̀ ká má yeah àwọn èèyàn míì tí báyìí sọ̀rọ̀ pé mo mọ àwọn eléyìí rí àwọn míì tó jẹ́ kìrìsìtẹ́nì wọ́n máa blame mi kí ló lọ ṣe láàrin wọn wà tí mo dáàrin wọn ṣé mo bá wọn jẹ ṣé mo bá wọn mu tí má bá wọn jẹ tí mo bá bá wọn mu tí bá jẹ́ ẹ̀kan pẹ̀lú wọn míì ní sọ̀rọ̀ wọn àníjà òun láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó pé pé kò sí ìbáṣepọ̀ kankan láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ ìbùkún dẹ̀ ni fún ọmọbìnrin náà àti Bọ́lá Fọláṣadé àtọmọ rẹ̀ àtàwọn olólùfẹ́ mi tí ó jókòó sáà kan ọmọ ẹlẹ́ṣẹ̀ tí ó darapọ̀ máwẹ̀ bú tó bá darapọ̀ mẹ́ni búburú ò ní lè sọ nípa ẹni búburú tó bá bá ẹni búburú rìn tó bá bá wọn jẹ tó bá wọn fẹnu gbé tó fẹ ẹnu iṣẹ́ ní tì ò ní lè bá wọn sọ òtòótọ́ torí pé o ti bá wọn múlẹ̀ èèyàn dẹ̀ kí múlẹ̀ tán kó wá tún da ẹ̀ kó da ìmúlẹ̀. so ẹni ní mú It is a, by it's biblical for prophetess, prophets to indulge in that kind of acts. Ó wà nínú kì í ṣe pọ̀ nǹkan tó wà nínú wọ́n kọ oríṣiríṣi nǹkan tí ènìyàn ẹ mọ̀ pé mo sọ bí mo ṣe sọ lánàá pé mo sọ lónìí náà pé everybody with their situation gbogbo situation tó ní kálukú là kọjá from that genesis to revelation they pass it they now make it together ó ẹni kálukú pẹ̀lú àkọọ́lẹ̀ títí ẹ̀ this life experience of lágbájá leviticus deuteronomy the book of isaiah bọ́dá jeremiah bọ́dá lamentation you know they now make all of them together you understand me with all their experiences and they pile it together is word of God because during the trouble the time you you head more and you communicate with them more is when you are alone and when the time of your need irú ìgbà tí mo wà níbi tí mi ṣiṣẹ́ láti bí join sí mo máa ń gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o but pray more I have time for some things you understand me and that's why pàápàá I have I don't want to say this because it's my personal plan okay now mo máa ń gbàdúrà dáadáa níbẹ̀ tó bá dẹ̀ ti ń gbàdúrà tó bá rí you are restless i'm not restless o oh, but i pray people now see you die Who restless ni instead of her to do something to ṣe kinní kan to help yourself eh, help help those who help themselves she pray i love to pray because tàdúrà bá gbà tán agbára ládùúrà òní kan in fact àwọn tó ń ṣèkà àwọn ìkà tí wọ́n pè ní ìkà ayérayé tó bá gbàdúrà tàdúrà ẹgbà tán wọ́n máa pè níkà because tó bá gba wájú wọ́n fẹ́ yọ sí mi lọ́nà kan wọ́n máa ọlọ́run á yọ sí wọn lọ́nà méje tó bá ní kó kú wọ́n á kú tọ́n bá porí orí ẹ̀ níbi ibi máa bá wọn tọ́n bá fẹ́ tọ́n bá fẹ́ fún Omo ẹ̀ á jẹ́ titi wọn ọmọ tí ò bá tọwọ́ bẹ̀ṣẹ̀ ni o okay ọlọ́run ò ní jẹ́ kórí àwọn mi kó gbà bọ̀dẹ̀ ọlọ́run ò dẹ̀ jẹ́ kórí ọmọ yín kó gbà bọ̀dẹ̀ now wọ́n ní tó tì mi sí woman ọmọ kàrẹ́ ni báwo ni wọ́n ṣe introduce ẹ̀ sí Ba no báwo ni introduce Ba ni woman yìí ṣe dénú mi yes báwo mo ṣe come across the woman báwo náà ṣe gbé wá yes tailor tó wà níwájú ilé mi ṣe mọ̀ nígbà yẹn tí Bísọ́lá bá introduce ẹ̀ Bísọ́lá gbogbo ọlọ́jọ́ wọn nínú kan tí mo sọ yìí dying to the game àti sáríà ó lè níwọ̀n o bọ̀ kì í sọ̀rọ̀ olè láfẹ́ sọ ń sìn mo kàn fẹ́ sọ fún yín experience àti kẹ́dẹ̀ ṣọ́ra káwa analyse ọ̀gbẹ́ni yìí torí kọ̀tún ni máa yẹn wà ṣọ́ọ̀ṣì yẹn wà Ẹgbin ọ̀run náà kẹ̀dẹ̀ rí ó ti ṣiṣẹ́ ní kọ̀tún rí in fact kọ̀tún ló ti ń ṣiṣẹ́ 2019 <laughs> ló ṣe kú onílé ọkọ gbogbo achievement ẹ̀ yẹn gbogbo achievement ẹ̀ yẹn 2019 ti dé tó fi kú níjẹta àbíjẹrin yìí low achiever that's nineteen less than five years according to bí wọ́n ṣe sọ ṣó ti yé ìkọ̀tún ló wà ó kúrò ńbẹ̀ ó lọ sọ́nà abúlé àmẹ́yìn ọ̀nà bọ́lá lọ́nà bíi owó ti lọ́ṣà lọ sọ́nà Ògùn state lọ́hùn wọ́n pe woman ní ìyá àríkẹ́ màá kọ́kọ́ sọ nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí tí àwọn dókítà kan tó ń ṣe ní nàìjíríà suddenly kẹ bá lè ṣọ́ra fún oúnjẹ àti nǹkan tí àwọn wòlíì kan máa gbé fún yín tí àwọn gan ò mọ bọ́n ṣe pèsè ẹ̀ tó máa ní ẹ lọ jẹ ẹ lọ mú ẹ lọ fi ṣe nǹkan kan ọmọ tó ń jẹ́ àríkẹ́ yẹn ó jẹ́ ọmọ ẹ̀ first born ló má máa wò mí wúmà yẹn máa wò mí ọmọ ọ̀kàrẹ́ ni wúmà yẹn ni mo sọ wípé nígbà tó wá lémi tó wá ń pray ó kó àwọn wòlíì kan wá mo rí àwọn wòlíì yẹn wọ́n wà lórí Facebook wọ́n kódà wọ́n ń dán ìkan ti múùfù lọ Òkòròdú ìkan gbogbo àwọn wòlíì yẹn máa gbọ́ o èmi ò kì í ṣe wòlíì mi ò kì í ṣe aláṣọ funfun I'm a Christian and a, a gospel I mean gospel àwọn mọ́fítì irú aláṣọ ẹ̀ṣẹ̀ àwọn churches tí mo ti lọ rí ni mo sọ wọ̀nyí àwọn tó preach Christ fún mi church wọn ni mo sọ wọ̀nyí ẹ ti understand àwọn tó preach fún wa ta fi born again so but everybody when they see you they want to introduce everybody to you tó bá dẹ̀ ti rẹ pé o kì í ṣoògùn àwọn four one nine yìí kan tó máa ń ṣe nàìjíríà náà nìyẹn and to be kindly to be sincerely This lady that died, she's involved in some things, for real. She's involved in bad things. That is not gospel. That is not even good for our system. Colon, me tó bá tọ́lọ́run wọ́n ní kó máa me God rest her soul. I don't do that to mock her, and I don't mock people. Kò sẹ́ni tí ò ní kú ìyá àríkẹ́ ọmọ ìkàrẹ́ nítorí wọ́n ti wo pé ah màá láìkì ìkàrẹ́ wọ́n lọ wá lára àwọn ọmọ ìkàrẹ́ ṣé ọmọ ìpórí mọ́ládé náà kẹ̀dẹ̀ ìkàrẹ́ ló ti wá so all of them tó bá ti ní àwọn jẹ́ kérúbù ìkàrẹ́ nǹkan tí wọ́n náà bẹ̀rẹ̀ láti ìkàrẹ́ náà wọ́n máa practice but àwọn kan náà tún náà wọ́n lọ gbé kan wá láti ọ̀nà kútọ̀nù all those things. gbàtọ́ ṣàwà tó bá ti téèyàn bá ti wá sọ́dọ̀ mi téèmi bá ti rí pé wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ti wá bẹ́ẹ̀ tó náà fẹ́ gbàdúrà fún rírun fún mi believe me as a gospel eh, eh, eh, they know most of them Don't try me they know that uh, fúnra ara I want to mark mí pé woman of God but I don't so much call myself woman of God but I know pé I'm for God you understand so mo fún màá yẹn ní owó ń gbà yẹn ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ń rìnrìn mo ṣáà wò pé kí mo lè ṣe fún màá yìí o. Let me land you are asking ó oh, béèrè question I will answer you and we are going to I'm, I'm, I'm going to answer I'm, I will answer you you see on this social media tẹ́ ẹ bá mọ̀ pé ẹ má bínú tó bá dàbí kó má social media concerning kọ̀nsáínì àwọn èèyàn mi tó ń ṣe Yorùbá bóyá Èkó bóyá Oǹdó especially Lagos àbí láàrin àwọn pásọ mo mo mo ṣèkò orí facebook yìí kì í ṣe pé mo fẹ́ bà tèèyàn jẹ́ o mo ṣèkò orí facebook yìí and that's why pé mo sọ̀rọ̀ mi ti sọ̀rọ̀ tán ọlọ́run dẹ̀ ń sọ̀rọ̀ tán mo kàn fẹ́ sọ̀rọ̀ woman yìí let me talk let me let me just learn let me just learn this ìyá àríkẹ́ ògbólógbò ni tí ó mọ̀ nípa kérúbù wọn kò sẹ́ni tí ò mọ woman yẹn ní kérúbù tí ò tí wọn ò ní mọ̀ ní gbogbo ìkọ̀tún yes ó gbà mi ò kíákíá ló ti ránṣọ fún mi mo wà ní South Africa ó lóun fẹ́ ṣe ìyá ìwé ó dẹ̀ ránṣọ ó ti gbé sílẹ̀ fún mi gbà tó gbé dé tí mo dé tí mo wá sí ṣọ́ọ̀ṣì yẹn mo fún lówó ṣẹ̀mọ̀ pé mo ṣe fún lówó mo tún fún àwọn gbogbo àwọn ọmọ tó sọ pé àwọn kéékèèké ní ṣọ́ọ̀ṣì yẹn ọmọ wẹ́wẹ́wẹ́ I gave them money a máa gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí but kì í ṣe nǹkan tí mo fẹ́ sọ lónìí nìyẹn but mò ń bọ̀ ẹ máa kọ́gbọ́n ó ní ó sì kú wòlíì kan lẹ́yìn tó ń wá yẹn ó kó àwọn wòlíì wá bá mi nínú ilé mo máa rí wọn báyìí tó mọ̀ mí tí mo rí wọn báyìí lórí Facebook where they so many people although majority of them they excel wọ́n máa show wọ́n máa front many things you understand me but yẹn kọ́ ni mò ń sọ wọ́n máa flaunt many things wọn ò ní nǹkankan nígbà yẹn but nígbà tá a rí wọn wọ́n ti pọwọ́dà ọwọ́ ti ọwọ́ nǹkan ti change ìyá àríkẹ́ṣá anyway ṣé mo pé mo láwọn ẹ ti mọ àwọn tí mo lówó introduce ẹ ti ń báyìí ọ̀rọ̀ tí mo sọ yìí sáré àwọn wà nínú ẹ o bọ kò ní sọ fún mi pé òun wà nínú ẹ toró mọ̀ pé ní ti tó bá ti dáwọ́ lé tó àbí tó bá sọ pé ṣe mo máa blast ẹni yẹn so he put people in front gbogbo àwọn wòlíì àti gbogbo àwọn tó dẹ̀ ń ṣe àdúgbò ibi tí ó ń gbé ni mo sọ ilé sáré àmọ́ ń gbé ni mo rẹ̀ tilé ti ń gbẹ̀ gbà yẹn ilé sáré àyẹn náà is the same street yẹn náà wọ́n wá padà kọ́lé sí but wọ́n ti wá pín street yẹn sí méjì wọ́n pè kan ní lawal wọ́n pè kan ní akitola ige ṣó ti yé tẹ́ bá ń governor i mean ẹbẹ̀tẹ̀ ẹbẹ̀tẹ̀ ni bus stop titi ni governors road tẹ́ bá gba abẹ̀yẹn wọlé tẹ́ bá gba ìkọ̀tún wọlé lọ́rọ̀ tèmi kí ni bus stop yẹn náà mi rántí mi rántí bus stop yẹn but ẹ ti understand lẹ́ máa gbà wọlé sọ̀dọ̀ tó ya. wọ́n pe woman yẹn mo lọ ránṣọ lọ́dọ̀ lady yẹn ni <laughs> kẹ́lẹ̀ mọ̀ pé from one pastor tó bá ti jẹ́ ọ̀kọ́tí tó bá wà lọ́wọ́ àwọn ọ̀kọ́tí people eh, ọ̀kọ́tí people àwọn tó jẹ́ babaláwo wà nínú wọn wọ́n múra wọn àwọn tó jẹ́ wòlíì wọ́n wà nínú wọn àwọn tó jẹ́ àfa wà nínú wọn bẹ́ẹ̀ ni mo sọ the both of them tó bá jẹ́ ọ̀kan tí pipo tó bá jẹ́ pé ìkan represent àfa mẹ́tẹ̀ẹ̀ta wọn máa múra wọn rí they know themselves àwọn ògbólógbò tó wà nàìjíríà kò sí ẹni tó ṣe nǹkan burúkú nàìjíríà tí ò ní mọ líǹkì yẹn bó o bá mọ líǹkì yẹn ìyẹn ni pé o mọ̀nà o lè mọ̀wé o máa kọ́kọ́ mọ̀ wọ́n kó o tó lè mọ ìwé the woman tó kú yẹn involve in many things bẹ́ẹ̀ ni mo sọ ikú ẹ̀gbọ́n kì í ṣe àìsàn tó ṣe ọlọ́run ló mọ̀ wọ́n dẹ̀ sọ pé nǹkan tó ṣe ní ẹ̀bá ìmọ̀ pé mo play voice wọn ní tòótọ́ sí i said so when you look at her picture when you look at her very well you know that something she's she's not um, ko sick o ti understand ko ti ọmọ ko sick and suddenly nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí àtàkì tí ó wọlé it was this year January ní kíní yẹn bẹ̀rẹ̀ asa november àgbà tí àmọ́ àgbọ̀bọ̀ bọ̀bọ̀ tí tí ó sì tó sì kú níjọ́ sí wọn tí ìdárúkọ tiẹ̀ rárá rárá òun ó ń lọ ó ń bọ̀ ó travel àti ẹ̀gbọ́n kò tiẹ̀ sọ̀rọ̀ sí pé Mohbad kú àbí nǹkan kan o bó ṣe jẹ́ pé kérúbù and sẹ́ráfù náà ni bàbá ìyẹn náà ṣe ti ṣe ń sàn nílẹ̀ a majority of àwọn kérúbù and sẹ́ráfù yìí tó bá fẹ́ kú bẹ́yẹn náà suddenly may God forgive me I'm not I'm not mocking people o I'm not saying I'm better than you o okay But I'm giving word of agreement, and I want to give you this for you to also understand. A lè sọ fún yín bí bàbá rà náà bó ṣe ṣe suddenly. Ìgbà tó yá náà wọ́n ní kọ̀ọ̀kan ṣe nínú bí wọ́n ṣe ló ṣe léyìn náà ni. Ṣé ti yé bẹ́ẹ̀? Bọ̀yẹ́ kọ́ ni mò ń sọ. Gbàtọ́ introduce mo lọ raṣọ ní mò ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tó wà ní Kétu àmì tó wà ní owó dé onírin tí mo ń dárúkọ tí mo ní òní lóní pé òní lóní ṣọ́ọ̀ṣì yẹn òní pé ọ̀rẹ́ délé ni òní lóní ṣọ́ọ̀ṣì yẹn ṣọ́ọ̀ṣì yẹn láti dé níjọ́ náà láwa nígbà tá a wá sí nàìjíríà wọn ní ká wá sí ṣọ́ọ̀ṣì yẹn ẹni tó ń jẹ́ ìjọba ti wá sílé wa ní South Africa tá a máa fún táìtì tá a máa fún lọ́fìn tó máa wọlé wa tí mo sápá àbúrò pásọ̀ kan báyìí pásọ̀ kan báyìí so aṣáà lọ níjọ́ ìbọ̀dì ìjọ́ tí mo ń lọ yẹn mo I have money despite ẹni tí mo fẹ́ despite pé mi ì mọ nǹkan tó kàn mú mi depressed nílé sáré àdàlẹ̀ ìgbà lọ ibẹ̀ náà là ń gbégbà yẹn bá ṣe dé church orí pulpit orí pulpit tó máa ń dúró sí ní church yẹn ní ti kéètù yẹn mú bọ̀ o ní ti owódé yẹn orí púpì tó máa ń dó sí yẹn ó níbì kan nísàlẹ̀ ẹ̀tàn kọ́ wọ́n ṣì wọ́n wá ní wọ́n máa ń fẹ́ káwọn èèyàn lọ gbàdúrà ń bẹ̀ pé ká wà ń bẹ̀ ká pẹ́pẹ́pẹ́pẹ́ o tó bá ti wọlé síbẹ̀ wọ́n máa ní wọ́n fi kọ́kọ́rọ́ tiẹ̀ kọ́ má me at àti bàbá ọmọ mi mọ́bẹ̀ including ọmọ kékeré my daughter kò lè rántí mọ́ bọ̀ ṣe mọ̀ wọ́n ní ká lọ ní orí ọ̀tà yẹn wọ́n kọ́ abẹ́ ẹ̀ abẹ́ ẹ̀ yẹn ó nílẹ̀kùn wọ́n wá ní pé kí wọ́n ká wọlé síbẹ̀ bọ̀ yẹn kọ́ là ń sọ àwọn all these uh, ladies fine fine girls tó ń kọrin gospel yóò fẹ́ dárúkọ ọmọ wọn máa ń lọ síbẹ̀ ó ní one particular one ẹ́ eh? ṣó ti yẹ yín bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan fún mi wọn ògbó lọ́ọ̀mì o but àwọn nǹkan kan tó bá ṣe tí ò bá dáa as a Christian real Christian you will know okay and that's why a lot of them they cannot like me àti àwọn tó wà nínú ayé mi o tí mo sọ̀rọ̀ náà wọ́n dey like me so in my situation and nǹkan tèmi bá ṣe I have to learn how to work alone to win láyé mi kọ́lọ́run dẹ̀ kó bá mi rìn. Listen continue writing whatever i will write it i will i will answer you later and i will analyse it for you ìyá àríkẹ́ ní ọjọ́ náà à ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ ìyá àríkẹ́ bí a ṣe dé ṣọ́ọ̀ṣì wòlíì yẹn ìyẹn ti ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ ìyá àríkẹ́ ń sìn bá a ṣe bí mo ṣe mọ wòlíì yẹn tó ṣe introduce mi sí wòlíì yẹn mo wá fẹ́ sọ jáde sìn bá a ṣe lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ṣe mọ̀ pé a ti mọ̀ yẹn láti South Africa kò sí South Africa bọ̀ délé òjò ló gbé wá sílé mi tí mo ní mo gbé mọ́tò fún tí ó lọ tó ní òun fẹ́ ní church ẹ̀tọ́ òun introduce òní sọ́dọ̀ tèmi òní yẹn ni mo ló jẹ́ ọmọ pásítọ̀ kan tó máa ń rè nígbà yẹn tí ò rè nì mọ́ a kúrò ní church yẹn wọ́n wá introduce nínú church yẹn pastor church yẹn òní fúnra rẹ̀ pastor òní ó slender by torí ẹ̀ gbogbo àwọn figures tó máa ń lò yẹn figure tó straight tó slim ṣé ti yẹ mẹ́yẹn figure tó straight bójóbìnrin náà ni wọ́n fẹ́ lò wọ́n máa lò straight because they want to use them ó gbúdọ̀ ká yọ ojú ó gbúdọ̀ lè wọ ojú ní pé àwọn èèyàn he say he say ìṣe ìṣe status anyway ṣáà yẹn kọ́là ń sọ wọ́n wá introduce woman kan sí mi wọ́n wá ní à pé ó travel pé she traveller ó wọ́n wá ní ó mọ gbogbo àwọn gbádá ó mọ àwo ó mọ kòkó Baba Jason. wọ́n ló mọ olórin ńlá kan tí mo ní ṣù pẹ̀lú rí wọ́n wá ló ń taṣọ pé ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n abẹ́ wọ́n ní ká wo ṣọ́ọ̀bù ẹ̀ Woman, yẹn náà ńkọ́ òun wá sí ṣọ́ọ̀ṣì òní ó dẹ̀ mọ̀ lágbájá ó mọ tàmẹ̀dò wọ́n ló ń ṣe dán mi ìfẹ́ sọ dán tán ló ń ṣe ìdán àmánì wọ́n ló ń ṣe dán kì í ṣe dán ike o ò ti yé aṣá lọ sí ṣọ́ọ̀bù wúmà yẹn ó ní ṣọ́ọ̀bù lace ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ẹ̀ very expensive lace ó láwọn swiss lace very expensive àwọn aṣọ tí wọ́n ń tà ní mo ra aṣọ lọ́dọ̀ ẹ̀ ní ọjọ́ I patronize a woman like aṣọ èlò ni mo rà lóde ìgbà tí aṣọ tí wọ́n ń ta swiss ní eighty thousand hundred thousand seventy five thousand depend bóyá tí dọ́là ò tí ì wọ tí ò tí ì wọ́n ṣó ti yé mẹ́rin tó ń ta swiss míì ní one fifty òun máa ta ten three hundred so I patronize that woman I bought a lot of clothes mo wá wòó pé ta ló fẹ́ bá mi ránṣọ yìí o bí mo ṣe ń kó bọ̀ láti ṣọ́ọ̀ṣì níjọ́ yẹn lẹ́yìn ọjọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mo transfer owó fún un mo transfer owó fún ìkan tí mo tún wá ní mo fẹ́ rẹ́ ó ní kí n mú ní kí n transfer owó fún later I bought like five clothes expensive clothes lọ́wọ́ ẹ̀ níjọ́ yẹn mo transfer owó ńlá fún mo wá dé bí mo ṣe ń dé báyìí wọ́n ní ta ni mo máa kó ta ló máa ránṣẹ́ fún mi o lára ọmọ tó wà nílé lára bóyá àwọn ọmọ bí sọ lọ́kàn sọ pé ah, télọ̀ kan wà nísàlẹ̀ káwọn lọ bá mi pe télọ̀ tó dáa wá ṣé o ti yé bẹ́ẹ̀ wọ́n ṣe lọ pé wúmà yẹn wá nìyẹn wúmà yẹn tán lọ pè wá báyìí òun náà ló wá pe wòlíì wá bí ní kó pe wòlíì wá fún mi o ó wá ránṣọ ó wá láṣọ yìí wá expensive o mo wá ní kó bá mi rán dáadáa ṣé mo pé tó bá ránṣọ ń gbà mí tó bá fẹ́ ra nǹkan má sọ iye tó rà á fún má sọ iye tó wọ́ọ̀tì fáwọn èèyàn wọ́n ní àwọn ah, láṣọ yìí máa wọ́n o máa ṣe báyìí bó ṣe ó fi system lè lọ́ọ́ mi meanwhile connection ti wà lórí mi wọ́n ti sọ iye aṣọ tí mo rà lọ́jọ́ yẹn náà bẹ́ẹ̀ mi ṣe rò pé mo ra aṣọ kò sẹ́ńtì bọ̀ tó mọ̀ mi tó tẹ̀lé mi yẹn wọ́n wà lórí mi gbogbo iye tí aṣọ yẹn tó wọ́n mọ̀ ọ́ torí pé bí mo ṣe ń sọ mi ò béèrè pé mo fẹ́ mọ olórin mi sọ pé olórin kankan mi ìdárúkọ olórin mi ò dẹ̀ sọ ọ̀rọ̀ olórin kankan bàbá ọmọ mi ó wà nínú ṣọ́ọ̀ṣì yẹn pásọ ṣọ́ọ̀ṣì yẹn ó introduce obìnrin kan ó ló ń taṣọ ó dẹ̀ dàmú ló pé kì í ṣe òní kan ló máa taṣọ mẹ́ ó wá ló mọ lágbájá tó ń kọrin yẹn rí ó sọ lójú bàbá ọmọ mi gbà ẹ̀ ìyẹn dẹ̀ ni pé ká lọ sí ṣọ́ọ̀bù ká lọ wọ́yà ìyẹn náà ra títí ó ra àwọn lace ó ra white àwọn brocade àti no àwọn polish lace kankan mẹ́yìn àti swiss white àti patronize woman yẹn bọ́ bá ṣe ti ra nǹkan yẹn tá ti raṣọ yẹn wọ́n máa ti connect lórí wa tailor tó máa gbé wá fún wa ó gbọ́dọ̀ mọ ṣe ṣe kó jẹ́ 419 pa eh ó gbọ́dọ̀ jẹ́ tailor 419 woman yẹn mi ti ẹ̀ mọ̀ pé mo mọ̀ pé ó máa ń gbé tailor síta ó máa ń kini kinní síta but èmi ò kì í ṣe pé tailor máa ń gbàṣẹ fún ọdún wọn ló máa ṣe rán gan o nìkan kinní kan ó máa rán dáadáa ó máa ṣe gbá ó máa ṣàwo gbogbo wa wọn gbogbo wa bá mi lé àwọn ọmọ tó wà nílé yẹn àwọn ọmọ Bísọ́lá wọn lọ pè tailor wá bóyá Bísọ́lá ó pè tailor wá gbà tán pé télọ̀ wá tí télọ̀ bá fẹ́ kanlẹ̀kùn lémi gbà mí ó máa bá mi ó lè dìbò ẹ pé mò ń pray each time tí mo pray bí mo ṣe ń pray yẹn tí bá ti fẹ́ pray lórí mídíà tó máa sáré máa pè wọlé bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ níjẹta tó ń sáré ń pè mí kí n má gbàdúrà bí wọ́n ṣe máa ṣe tí bá ti ń gbàdúrà báyìí tó ń gbàdúrà mi dẹ̀ máa ń long ó máa yẹ máa wá kanlẹ̀kùn láti ìgbà tí mo ti gbàṣọ fún because kò ní sẹ́ni tó máa lè kanlẹ̀kùn nígbà yẹn tí bí sábàlá bá ti wá kanlẹ̀kùn wọ́n ti má wà nínú ilé mo lè má dá lóhùn kí n kàn sọ pé mo busy àbí tó bá kanlẹ̀kùn ẹ ti understand so they must send somebody to come and interrupt me I had to stop the prayer you get me so woman yẹn ṣá ló jẹ́ kí n mọ ìyá àríkẹ́ ló bá ní ẹ obìnrin kan dẹ̀ wà ládùúgbò mi báyìí pọ́ mọ lóyún ni o pé à ó máa ń gbàdúrà náà bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà ẹ ló máa ń gbàdúrà mo ní that's good kó tiẹ̀ kọ́kọ́ sọ pé ó tiẹ̀ ní ṣọ́ọ̀ṣì no ó ló ní ó ní ó lóun náà máa ń gbàdúrà kan máa kó tiẹ̀ ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ pọ́ ọmọ ọ̀kàrẹ́ ah, inú mi dùn pé ṣé ah, ọmọ ọ̀kàrẹ́ wà ládùúgbò ní street ó ní ẹ ọmọ ọ̀kàrẹ́ ni woman náà nítorí fi jẹ mí nìyẹn but wọ́n fẹ́ fi system enter mi because wọ́n fẹ́ kó gbowó wọ́n fẹ́ gba owó ní àwọn kọ̀ọ̀kan tó fẹ́ ṣe a travel àpadà àti travel lákọ̀ọ́kọ́ yẹn wá padà nígbà èmi wá padà bàbá ọmọ mi ti ìgbà tó ti lọ yẹn kò wá sílé so èmi wá padà mo wá mo wálé i was looking for something mo pé mo ń wá ilẹ̀ torí mo ṣáà ń wá bí mo ṣe máa lè get ilẹ̀ láti wà on my own because wọ́n fún mi ní prop gbogbo létí má ti gbé wọ́n máa lò wọ́n láti máa dààmú ayé mi. <sighs> máa ń wá wọlé tó bá ti wá dé báyìí akọni kò jẹ́ kó ń gbàdúrà fún mi a bá sọ̀rọ̀ mo máa ń gbàdúrà dúró òru lòun náà bá ní òun fẹ́ invite mi sí ṣọ́ọ̀ṣì pòun ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ yẹn pàtó wá mo wá wọnú ilé ẹ̀ wọ́n lọ bí ṣọ́ọ̀ṣì tó lóun nìyẹn kò bí one two three four kò jìnnà sí ilé tí ilé sáré àyè rárá mo wá lọ síbẹ̀ ṣe mo gbẹ́ni tó ti wá sílé mi tó lọ́mọ ọ̀kàrẹ́ ni mo wá lọ síbẹ̀ mi ò gbéraga ó ní tó wá ti di Sunday kí n wá bá wọn fellowship mi ò kì í ṣe kérúbù and i mean kérúbù and seraph but i went O introduce pe ki n wá jẹ́ ni ní ṣọ́ọ̀ṣì òun pé kì í ṣe dandan kí n jẹ́ ara ṣọ́ọ̀ṣì òun pé ìyá ìwé yẹn kì í ṣàmà help wọn bọ́n ṣe ń help báwọn èèyàn ṣe wà nílùú òyìnbó ń sì tán máa gbé wọn múgò wá kọjá sí àti kọjá stage yẹn ó ní kí wá jẹ́ ìyá ìwé ní ṣọ́ọ̀ṣì òun kí n máa tọ́jú àwọn ìwé yẹn pé ọlọ́run sọ pé kí n kọ́kọ́ àwọn ìwé sọ́dọ̀ mi èwe asanwó school náà èwe ara aṣọ náà èwe ẹsẹ ọ̀dẹ́sán ṣàmì pé èwe yẹn gbogbo àwọn ọmọ wọn àwọn ìyá tó bí wọn yẹn wọn máa wá sí ṣọ́ọ̀ṣì wọn máa kí ẹṣin mà ẹṣin mà wàá máa tọ́jú wọn wàá máa san school wọn wọn máa ṣe do you understand system náà four one nine ó gùdù kéèyàn ṣe dáadáa fún yàn gan ọgbẹ̀tì system oríṣiríṣi tó four one nine but kì í ṣe ńlá ń sọ mi complain pa àwọn wẹ́wẹ́ o children are very good I kiss them. woman yẹn ṣọlá mọ woman yẹn. torí ìṣàjú ṣọlá bá wá sílé mi ó máa ríran náà ó máa ríran sí ṣọlá ṣe ti yé ṣọlá mọ. gbà tó ti máa ríran sí mi mo kàn ń wò pé mo máa rẹ́rìn-ín pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi pé ó nídòó owó mo wá wọlé ẹbí tó ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì yàrá tó ń gbé ni ó ń gbé ní èrúmà second tape wọ́n fi sitirumu yẹn yàrá àti pálọ̀ níbẹ̀ yẹn ó wá fi sitirumu yẹn ṣe ṣọ́ọ̀ṣì ó fi rúùmù yẹn ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀mí sitirumu yẹn ṣe ṣọ́ọ̀ṣì. ṣàjọpọ̀ àwọn òkè kiri mo wá bèrè lọ́wọ́ ẹ̀ pé tán bá ń rìn ìràn tán bá ní wọ́n wá gbà ó kó àwọn wòlíì wá ó ní nǹkan báyìí náà tó lówó ọmọ gbadá ó pupa báyìí ó ṣẹ̀mí kan máa ń lo àwọn tó pupa àwọn tó dẹ̀ wọ́n máa pupa wọ́n tó bá ti gbé sùtánà tó dẹ̀ gbé wíìgì sí báyìí tó ń gbé fìlà wọn yẹn sí oh god iṣẹ́ náà ni ó ṣàmà ń kó wọn wá máa ní kó wá pray wọ́n bá ṣe ń sọ ti muslim nínú àdúrà yẹn wọ́n máa wọ́n máa jókòó bíi muslim wọ́n máa kírun bíi <laughs> oríṣiríṣi ṣá mo wá rẹ́rìn ní ọjọ́ kan mo wá sọ fún wọn mo ní kí ni wọ́n fẹ́ mo wá nígbà tó ń ṣe tán ní ọjọ́ kan bá máa ní tán náà wọ́n wá ṣèṣe òrù mi tọ́ bá ti ní wọ́n fẹ́ gbàdúrà yẹn o tọ́ bá introduce anything I don't take it from them but I will take the prayer from them ṣé mo pa àwọn ọ̀nà máa fẹ́ gbàdúrà lọ́dọ̀ mi èmi I will pray for them èmi ni wọ́n máa gbàdúrà fún wọn wọ́n béèrè lọ́wọ́ wọn mo ní kí lẹ need mo ní mo rí pé ẹ need nǹkan kan mi ìbèrè pé kí ni wọ́n ní mo ní mo mọ̀ pé ẹ need nǹkan kan and that gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún mi mo ní you need something that's why you come around me mo ti rí pé wọ́n play a game mo ní for your what I can do for you for your church láti establish yín kẹ́ bá lè gbòòrò mo ní kẹ́ lọ wá mo ní bọ́lẹ̀ tí lè rí ṣọ́ọ̀ṣì bíi amẹ́ ilẹ̀ tí ò wọ́n wọ́n ní ọ̀nà Badagry ni ṣé mo bí kọ̀tún yẹn wọ́n lọ́nà Badagry làwọn ti lè rí ilẹ̀ tí ò wọ́n wọ́n làwọn tẹ̀ sí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi táwọn fẹ́ ní ṣọ́ọ̀ṣì yẹn sí tí wọ́n bá lọ sọ́nà Ṣàngó lọ́nà Ṣàngó Ọ̀tà níbi tí eh, eh, ti eléyìí lọ láti kọ̀tún yẹn tí wọ́n bá lọ Ṣàngó Ọ̀tà ọ̀nà àgbára náà máa lọ àgbára kẹ̀dẹ̀ ó dà pé ó ti wá tán bóyá two thousand and nineteen yẹn ó ti tán another area ló tún kù ṣó ti yé mẹ́ẹ̀ ó wá lóun rí lọ́nà Badagry ìyẹn ìyá àríkẹ́ wọn ní kó ra èlé lónìí ilẹ̀ yẹn ń gbà yẹn ó ní fa five hundred ó lóun tó ń rí and that time yẹn gan kò tí ì lè tó five hundred but mi ò èmi kàn fẹ́ help ẹ̀ ni mo wá fún un mo ní kó ra two plots torí mo mọ̀ pé two plot is a standard one mo ní kó ra two plot of land mo fún ní two million that's only five five hundred nílẹ̀ yẹn mo fún ní two million mo ní kó ra two plot of land mo dẹ̀ ní kó fi yòókù kó kó ṣe nǹkan sórí ẹ̀ ṣe ti understand a fi one million tó bá ra ilẹ̀ a fi one million ṣàbẹ̀ pé kì í ṣe pé wọ́n máa yọ yàrá yàrá yàrá ṣàmù one million máa kọ́ mo dẹ̀ tó wá ṣé mo tó wá fún ní lóye tó máa ra búlọ̀kù gbà mí ṣáà ní kó fún ẹnìkan lára àwọn wòlíì wòlíì tó gbé wá <laughs> wòlíì ó kó wòlíì obìnrin mélòó ló gbé wá obìnrin méjì <laughs> obìnrin méjì pupapupa obìnrin yẹn ò tí kú o ó gbé ọkùnrin kan wá tó ní secretary wọn àbí assistant òun wọ́n jẹ́ mẹ́rin. mo wá ní kó pín owó fún wọn so that mi ì fẹ́ kẹ́nìbọ̀dì disturb mi mi ò fẹ́ kí n gbọ́ pé wọ́n wá gbàdúrà nínú ilé mi mi ì nídìí nǹkan kan owó ọwọ́ mi èmi mo fún wọn lówó wọn ò fún mi ṣì ń gbá àdúrà wọn dẹ̀kọ́ ló ń ṣiṣẹ́ lórí mi bọ̀ bó ṣe wá sí surroundings mi yẹn wọ́n sọ fún wọn ní pé owó wà lọ́wọ́ ẹ̀ ó máa ń rí nǹkan tí ọlọ́run máa ń dá sí torí wọ́n máa ń sọ síra wọn ni wọ́n máa ń sọ fúnra wọn ni when you are good like this ìjẹni tó bá jówó nàìjíríà ni mò ń ná mi ní wọ́rì ṣó ti yẹ yín bẹ́ẹ̀ à ní complain a lè má mọ̀ pé ti yé bẹ́ẹ̀ ọ̀tẹ̀ tó bá ń kówó nàìjíríà gan tí ò ṣe ìrè um, pé wọ́n wọ́n já jù bẹ́ẹ̀ lọ mo ṣà fún two million mo ní kó ṣe kó fún mo wá tún fún lóko mo ní kó fún mo ti sọ̀rọ̀ ire mo ní kó fún àwọn pípì yẹn kó sẹ́tù wọn yẹn tó ń lẹ́sàn mi I don't want anybody to come around me àbí kan sọ pé wọ́n wá sílé mi mi mi ìpè wọ́n o aṣọ tí mo lọ rán tẹ́ni yẹn sẹ́ pàṣẹ tí mo rán ohun ọwọ́ expensive mo dárúkọ oye tí a rà fún òun náà ló lọ mú tẹ́lẹ̀ ọkùnrin wá fún bàbá ọmọ mi jọ yẹn lọ́hùn ló ló máa ránṣọ yẹn dáadáa ó ránṣọ yẹn dáadáa nú èèyàn ọkùnrin yẹn obìnrin yẹn kò ránṣọ bíi style tẹ́mi yẹn ó ràn díẹ̀ dẹ́ ó kàn ràn bíi ti arúgbó style bíi ó ràn díẹ̀ díẹ̀ ṣá ó rún aṣọ yẹn aṣọ yẹn wọ́n ju bó ṣe ràn lọ fún mi wọ́n particular wọn kan báyìí mọ́mì mi in fact mo rí mọ́mì mi lọ kó ń lé torí aṣọ yẹn wà lọ́wọ́ mi nígbà tí mo kò lè Zaria tí mo kò lọ sí kinní so mọ́mì mi lára aṣọ tí mo mú lọ sí South Africa ńgbà yẹn tó nígbà tí mo ṣe ran báyìí mo kò lọ South Africa ẹ ti understand so nígbà tí mo dẹ̀ fẹ́ wálé ńgbà kan tí mo gbé mo wá sí Nàìjíríà I think I gave it to my mom have it three of those clothes mọ́mì mi ló wọ̀ ló wà lọ́wọ́ mọ́mì mi. ìgbà tí mo wá dé mi ìfẹ́ kẹ́nìbọ̀dì dì sọ̀rọ̀ tó ní bá ti dé báyìí ó ti wá ní access mi wọ́n ní mo ti dé so owó tí n ti fún yẹn ṣe mọ̀ pé ó ní àwọn tó máa lọ ń kówó fún àwọn tó gbéṣẹ́ yẹn wá ṣe mọ̀ pé wọ́n mú iṣẹ́ mi wá fún ni mi ò ní lọ lé babaláwo mi ò ní mo fẹ́ lọ lé wòlíì mi ò ní mo nídìí wọn ó ti yẹ yín mi nídìí wọn ọlọ́run nìkan ni mo nídìí àti ẹni tó ma ba mi tí n bá ń tajà tó mi rajà tí máa fi rówó tí máa jèrè kéèyàn máa gbàdúrà fún mi yẹn ó dá o kéèyàn máa gbàdúrà bọ̀ tì àdúrà gan láì ní owó lọ́wọ́ òkú ni. mo wá padà dé mo yé dé báyìí ó sáré wá bá mi ó wá ní ẹ woman of God kí ló máa ń pè ẹ ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ ní wípé wọ́n ní ilẹ̀ yẹn ń kọ́ ṣó ti sọ fún àwọn ọ́dàs yẹn torí wọ́n máa sọ fúnra wọn wọ́n máa wá mo wá rí i pé ńgbà tó fẹ́ wá kí mi yẹn mo wá rí i pé òun nìkan ló wá. ìyẹn kẹ̀dẹ̀ rèé àwọn obìnrin tó ní tó ní tó ń ṣe télọ̀ yẹn ó ní nọ́mbà tàwọn yòókù yẹn lọ́wọ́ ṣó ti yẹ yín mẹ́rin ó wá ní kí n má sọ anybody ó ṣe gbọ́ pé mo níbẹ̀ ó pọ̀ wá sọ mi ó ní kí n má sọ fún kankan nínú wọn pé mo fún un lówó o ah mo ní ṣèbójú gbogbo wọn ni mo ṣe sọ́njọ́ yẹn pé mo máa kẹ́ lọ wá ilẹ̀ pé mo dẹ̀ máa send owó sí yín sìn ẹ wá tún sọ pé kí n má sọ fún mo fún yín lówó mo ní ṣe yẹn possible ṣá àwọn ní kí n jọ kí n má sọ fún wọn kí ló ṣẹlẹ̀ ẹ ó ní owó yẹn bó ń ṣe bàbá kan wà ládùúgbò yẹn ó jẹ́ olórí ìjọ tí gbogbo wọn máa lọ ń bá ṣé ń gbọ́ bàbá kan wà ládùúgbò yẹn tó jó lórí ìjọ ní kọ̀tún bẹ́ẹ̀ <laughs> ìgbà tí mo rí ojú bọ̀bọ̀ yẹn ṣé ti ṣe yí bẹ́ẹ̀ yẹn ó wá nígbà tó ń lọ bá bọ̀bọ̀ yẹn àmì tó ń lọ bá bàbá ṣé mo pé tó bá ti fẹ́ ṣe nǹkan ládùúgbò tí ìkan nínú wọn bá ti fẹ́ ṣe nǹkan sí gbogbo àwọn Paris àwọn gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ náà máa pè lára wọn lára wọn tó máa wá ìkan ṣe irun dàda tó pọ̀ báyìí ló ń béèrè lọ́wọ́ ẹ pé ìbọlẹ̀ ti káàṣì múgùn ìbọlẹ̀ ti káàṣì múgùn <laughs> ẹ̀rín pa mí <laughs> níjọ́ yẹn kò mọ̀ pé mo wọ̀ sọ́ọ̀f <laughs> ṣó ti yẹ yín ó ń béèrè lọ́wọ́ ẹ̀yẹn ṣáà ń jalè kan náà ó ṣáà ń ṣe kákáká mọ́ mi so anyway ṣá má jẹ́ story pọ̀ ìyá ìyá àríkẹ́ wà ó máa wò mí so ó ṣàwàsá ìbàdàn ó ní kí n má sọ fún wọn pé mo ti fún un lówó mo ní àá ah, ojú wọn ni mo ṣe sọ fún yín náà pé máa fún yín lówó sìn pé máa lọ wá èmi mo ní kó kẹ lọ wá ilẹ̀ ẹ bèrè lọ́wọ́ mi torí tí èèyàn bá bèrè lọ́wọ́ mi gan nígbà tí mo níyẹn tó bá bèrè lọ́wọ́ mi pẹ́jọ́ mo fẹ́ ra ilẹ̀ ẹjọ́ ẹ̀ fún mi máa ọlọ́run ò rán mi sí ẹ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn bọ̀tí tí n bá wò pé ní bá ní tí n bá dẹ̀ wò pé ẹni nídìí ẹ̀ tí mo dẹ̀ wò pé ó ń ṣe nǹkan kan torí pé ó nídìí nǹkan kan ni I will try to help such person so mo ní mo ti sọ lójú wọn inú bí mi ó dẹ̀ gbéṣọlá wà níbẹ̀ lọ́jọ́ náà torí before them mo ṣe send owó sí excuse me mo ní pé kó bá mi wá ilẹ̀ ilẹ̀ ibi tí mo kọ́lé sí yẹn òun náà ló bá mi wá òun ló gbé ọ̀rẹ́ atangod ọmọọṣẹ́ sáríà ló wá a lot of things tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ̀ pé wọ́n mọra wọn rí everything was under ẹ you understand ó ṣàní kí n má sọ fún wọn pé òun mo fún un lówó mu ni àá mo fún yín ní nígbà yẹn ó dẹ̀ pé kó fún yàn twenty million that's ìgbà tí mo fún lówó yẹn ó dẹ̀ pé nísìn kí n fún yàn ní twenty million kó wá sọ pé má sọ fẹ́ lè po fún un lówó o twenty million àbí no let's say fifteen million or to twelve million Ni tí ní tí two million máa ṣe ń gbà yẹn òun ní twelve million to twenty million máa ṣe ń sìn ṣó ti yé kó wá fún yàn ní nǹkan kó promise lójú gbogbo wọn kó wá fún wọn kó wá sọ kó wọn máa sọ fún ẹ pé má sọ fún àwọn tó ti fún ẹ ló mo ti fún un lówó mo ní mi ò mi ní mi like irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo ní i don't like it mo ní kí ló dé mo ní kẹ́ lọ rálẹ̀ ní torí pé ẹ sọ pé mo dé ibi tẹ́ invite mi sí ẹni ẹfẹ́ mi jẹ̀yà ìwé mi ní mo ń wá ṣọ́ọ̀ṣì làwọn mi sọ pé mo ń fẹ́ di ara ṣọ́ọ̀ṣì yín but mo rí pé ẹ ń wá sí surroundings mi ẹ dẹ̀ need nǹkan lẹ ṣe ń wá bẹ̀yẹn mi ò need èmi kàn mo pè yín náà but ẹ wá sí surroundings mo dẹ̀ ní mo fẹ́ help yín torí pé inú pálọ̀ lẹ ti ń ṣe ṣọ́ọ̀ṣì mo dẹ̀ sọ lójú àwọn èèyàn ṣe fẹ́ kémi wá parọ́ fún wọn pé mo fẹ́ kẹ́mi parọ́ fún wọn pé mo fún yín lówó èmi mo ti fún yín lówó ẹ̀rọ mi mi kékin sọ pé mi ti fún yín wọ́n jà o dìjà <laughs> lára àwọn tó máa ń fẹ́ bùgá sí mi tó wà lórílẹ̀‐èdè nàìjíríà yẹn tó wà lórí facebook tó máa ń ṣe tó wà láti nàìjíríà yẹn wọ́n pupa wọ́n fáìn báyìí wọ́n wà ní wọ́n máa ń bùgá sí máa máa wò wọ́n báyìí. ìyá sì wà láyé o àwọn gbogbo wọn tí wọ́n sọ̀rọ̀ yìí gbogbo wọn pátápátá kò sáré àmọ́ wọn o gbogbo wọn náà mọ gbogbo àwọn tó wà ń ta yìí tó wà ń gbòòrò ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ìgboro náà wà o ìta ni wọ́n wà o. àwọn yẹn ó ṣàdìjà ẹnìkan nínú wọn ti sọ fúnra wọn pé ó ti gbà á gbà tó gbowó ẹmọ kan tó sọ ó wá sọ fún mi ó ní ẹ bàbá sọ pé ẹ kó ń pín owó yẹn gbà tó wọn wá gbé òun lọ sórí òkè ẹ wọn ní kó àwọn kó àwọn kọ́kọ́ lọ fowó yẹn ṣe nǹkan báyìí ẹ mọ bó ṣe gbóyè mọ nǹkan tó fi ṣe ó lọ fi ra ṣọ́ọ̀bù sínú ṣọ́ọ̀bù nínú ọjà Ìkọ̀tún yẹn wọ́n ń kọ́ ṣọ́ọ̀bù nígbà yẹn èmi tí mo fún lówó yẹn nígbà yẹn wọ́n ní wọ́n ń ta ṣọ́ọ̀bù nínú ọjà Ìkọ̀tún yẹn gbà mọ́ ni kí ni mo fẹ́ máa ra ṣọ́ọ̀bù sínú ọjà Ìkọ̀tún I don't like it olùdójú tèmi ó lóka bọ̀ tí n bá rà á lélẹ̀ bó ṣe gbàngbà yẹn kẹ̀dẹ̀ wọ́n ń ta ṣọ́ọ̀bù yẹn ní three three fifty àwọn ibìkan wọ́n ń ta six hundred ṣó ti yẹ yín so bó ṣe gbowó yẹn ṣọ́ọ̀bù ló lọ fi rà kó ra ilẹ̀ yẹn ó ti yé yín kò ra ilẹ̀ yẹn kò dẹ̀ sọ fún mi pé ṣọ́ọ̀bù lòún rà bọ̀ mo wá mọ̀ àwọn tó gbé wá náà tó dìjà torí iye tóun wá sọ pé mo fóun ó wá kéré ọdún ó san returns bíi pé bóyá òun gba one million nínú owó yẹn àwọn tó gbé wá yẹn gbogbo wọn yẹn wọ́n pín owó tó kù ìmí ìkẹ̀dẹ̀dẹ̀ tó ọjọ́ tó bá wọnú ilé mi tó bá ti dé báyìí bíi one twenty one fifty thousand màá ní ẹ fẹ́lẹ̀ nígbẹ́ báyìí fẹ́lẹ̀ lè ń gbà ẹ ra ìgbélé fún àwọn ọmọ ìjọ you understand me. ó máa fún wọn but kò fẹ́ kí wọ́n mọye tí òun gbà gangan torí wọ́n ràn wá láti wá máa láti wá máa strike èmi ni nígbà ya a máa ríran ẹ ẹ ní property kan ní Dubai ẹ ẹ gbọ́dọ̀ ṣe kan pé ẹ ti understand gbogbo nǹkan tí mo wà tí mo ti promote olórin tó yẹ pé wọ́n mọ̀ nǹkan mo ní wọ́n mọ̀ business mo ní wọ́n mọ̀ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ tóbi tó níwà ní Dubai ẹ ti understand báyìí wọ́n máa sọ gbogbo nǹkan tó wà ní Dubai kò sí nǹkan tí mo rí kó mi ò mú nǹkankan yàtọ̀ sẹ́rù aṣọ tí mo fi lọ ṣe gbogbo mọ́tò mi tí mo páàkì síwájú ilé mi mú nǹkankan ọmọ ọlọ́mọ ni mo fi sílẹ̀ sínú ilé tí mo fi kúrò ní Dubai tí mo lọ sí Nàìjíríà from Nigeria to South Africa tìgbà tí wọ́n padà sí Dubai yẹn gbogbo ẹrù àti gbogbo nǹkan tó wà lẹ́nu ti crash pátápátá. anyway mo gbàdúrà pẹ̀lú ìbínú ńlá inú bí mi later mo wá rí i pé they are all ìkan nínú wọn wá jà owó wọ̀nyẹn wá díjà láàrin wọn èyí tó jẹ́ ọkùnrin tó jẹ́ pa tó jẹ́ i mean tó jẹ́ assistant ẹ̀ ẹ́ bó ṣe jà nìyẹn òun gangan ni prof òun gangan ni wòlíì ṣe mọ̀ pé wọ́n máa ń set ara wọn ni ìkan máa jẹ́ olórí ìjọ ìkan máa jẹ́ nìkan tó máa lórí ìran ìkan máa jẹ́ ìyẹn nígbà tí ìyẹn gbọ́ àti gbogbo nǹkan tó ṣe tó rí pé ó ti gbowó kó tó di ó lọ fi ra ṣọ́ọ̀bù ìkan wá bá mi lẹ́yìn wọ́n wá ń tú ara wọn láṣìírí. you understand but ẹ jẹ́ wá sọ bí báyìí they dealt with me o wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ garage ẹ̀ ń gbà down. dáhùn wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ọmọ ní tíátà àwọn eléyìí tí mo sọ yìí ẹ kó ṣe gbogbo tí mo rí ni mo sọ. okay it's because of my giving spirit now if i if anybody asks me for ten naira be one thousand tí n bá ní mi ò ní sí tí n bá fi àkáǹtì nobody want willing to give Nigeria this is what they do. ó wá di ní ọjọ́ What wọ́n ti wá fi ná ogun mọ́ mi lóríṣiríṣi wọ́n wá sọ pé lára wọn pé èmi sọ pé mo fún ìgbà tó wá yá tí mo wá sọ fún kan pé ah, mo fún wọn lówó wọ́n ṣe wá sọ pé mi ò fún wọn lówó yẹn pé nǹkan tí wọ́n máa yẹn ṣe fún mi pé nǹkan tí ìyá Àríkẹ́ ṣe ó dùn mí gan wọ́n dẹ̀ tún sọ lójú ẹ̀ náà pé nǹkan tó ṣe fún mi ó dùn mí gan oríṣiríṣi nǹkan ni woman yìí máa fi lọ̀ mí nínú ilé o ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ṣọlá ọmọ mi yẹn wà níbẹ̀ ní ọjọ́ kan ó gbé nǹkan kan wá ó ní kí n bá ti gbàdúrà tí mo ní mò ń gbàwẹ̀ tó bá ti gbé nǹkan wá ní kí n sáré mú lé mi má ní mò ń gbàwẹ̀ a ní ti bá ti a nígbà wo ni mo máa ṣínu a lò máa jókòó tí máa fi ṣínu ah, sínú lé mi mo ní ẹ máa lọ mo ṣáà ní mi tí ìṣinú sẹ á jókòó jókòó ńgbà tó bá dẹ̀ ti jókòó wọ́n máa sùn sórí ṣíyà tó bá sùn ló máa dìdá ní òkè òun lọ ẹ̀hún kàn fẹ́ jẹ́ kí n ṣe lójú nìyà mi lè kúrò fún yín mo máa mú tẹ bá ti lọ báyìí <laughs> gbogbo nǹkan tẹ gbé wà tẹ́tẹ́ ní kí n jẹ má jẹ́ o <laughs> ọlọ́run dájú mi <laughs> nígbà tó lọ tọ́wọ́ àjọ ẹ̀kọ́ tó gbé wá ẹ̀ lójoojújọlá ọlọ́dájú ọlọ́dá ṣọlá ni mo ní kó jẹ nǹkan ẹ̀ fẹ́ tọ́rọ òun àti ẹ̀ wọ́n ti jọjọ wọ́n ti jọjọ wọnú ara wọn bákan wọ́n ti ríran sí mo ti ní kó lọ bá mi wá ilẹ̀ níbì kan ṣọlá ni ma ní kó sọ fún wọn ṣọlá náà ti yí mi ìfẹ́ bákan ṣọlá ni mo ní kó jẹ nígbà tó dẹ̀ jẹ tán <laughs> nígbà tó ṣe tán ó di yọkẹ̀ mẹ́mẹ́ àti ṣọlá máa ní kìnìyàn wá rí pé ṣé èmi fẹ́ jẹ ṣọlá wá ní ẹ̀ẹ́ tó bá jẹ́ nǹkan tó máa háàmù òun bàjẹ́ kò jẹ́ nímúdíà ṣé bí o ti mọ̀ ó dẹ̀ ti yìí ló pé kò kò dẹ̀ lẹ́yìn <laughs> all this thing ló bí ẹ̀yin ṣe mọ̀ pé ìjẹ̀bú ló fẹ́ ẹ̀ to understand ìjẹ̀bú ṣó ti má rìn gbà anyway ṣá kò sí má rìn but ìjẹ̀bú ó use wọn ìjẹ̀bú all those things ẹ̀ to understand bẹ́ẹ̀. they they also systematically all these people are part of people <laughs> kì í ṣe rọ ọṣọlá lè rántí <laughs> ìgbín àti ewé dúdú oríṣiríṣi báyìí ló ewé tọ́dọ̀ ti ṣe papọ̀ ó gbé sí òkò kékeré wòlíì yẹn ó ní kọ́ ṣe ó lè jẹ ìyọlá mi tó bá fẹ́ jẹ nígbà tó lọ tọ́ bàbá ìṣọlá tó bá fẹ́ jẹ gbé kó jẹ ó lè mi ó lè jẹ jẹ jẹ ìṣọlá gbé ó jẹ ìyọlá yà wípé mo ní kọ́ lọ́ọ̀dà ntbc ojú ẹ̀ lónìí wọ́n gbé kó wá òde ẹ̀ tí wọ́n sàn bẹ́ẹ̀ tí bá ń gbàdúrà tí gbogbo wọn bá jókòó tán kó gbogbo wọn wá pé kán máa gbàdúrà tí wọ́n bá ti ajá kàdúrà yẹn lọ́wọ́ wọn báyìí gbà gbogbo wọn tó máa jókòó ṣọlá o gbogbo àwọn wòlíì tó kó wa o àtàwọn o ó ti ṣojú ọmọ mẹ́ta tí wọ́n máa gbàdúrà báyìí olúwa tí wọ́n ti ajá kàdúrà yẹn lọ́wọ́ wọn báyìí ó ti ṣe yín mẹ́rin ṣé wọ́n náà fẹ́ gbàdúrà fún ni <laughs> Ma change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ni máa jákàdúrà ẹ̀ mọ́ wọn lọ́wọ́ tí má dẹ̀ ti ajákẹ̀ mọ́ wọn lọ́wọ́ báyìí wọ́n máa dúró wọ́n máa wò pé ìbúdọ̀ pé problem ẹ̀kọ́ má gbà. <laughs> ọjọ́ kan mo wá ní gbogbo ẹnikẹ́ni tó ń fojú bá mi ṣeré tó ń ba bá mi jà olúwa jẹ́ kínú kinu sí í rún olúwa jọ máa ṣu kó máa bì <laughs> lára gbogbo àwọn tó jókòó ń jọ ẹ̀ ló ń ṣu ló ń bì lẹ́sẹ̀kẹsẹ̀ tó dinú mú ẹ ti understand báyẹn Ọlọ́run wà mm. anyway let's continue mo kàn fi èyí tí mo sọ nípa Ṣọlá yẹn mo kàn fẹ́ kẹlẹ mọ̀ pé ọ̀rọ̀ tí n bá sọ kọnfàmẹtò ni Ṣọlá wà ń bẹ létà mo dẹ̀ mọ̀ pé èmi náà dẹ̀ mọ̀ pé ó ti darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni èmi Bọ́lá máa rí nǹkan mi gbà mí téèyàn bá ṣe fún màmá ṣe bíi pé mi ò mọ̀ mo dẹ̀ rí pé ó ti darapọ̀ mọ́ wọn yáà tí n bá tún gbàdúrà gan dé stage gan tí n bá sọ pé olúwa gbogbo ẹni bá dàmí láàmú olúwa jẹ́ kínú márùn-ún ṣọlá náà lè dínú mú á nínú ń ròun báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa lọ tọ́lẹ̀tì nínú bẹ̀rẹ̀ sí máa rún ni mo máa gbàdúrà kó tó lọ á máa ní òun lọ lé òun lọ lé tó bá ti jí tó bá ti kúrò báyìí á lóun lọ lé. rísì tí mo fi ní kó jẹ́ ẹ̀sán ti sàn inú iṣẹ́ yẹn gbogbo ẹ̀ pátápátá ní ṣọlá náà wà wọ́n máa mú ọmọ ẹni bẹ́ẹ̀ ni mo sọ fún yín obìnrin tí mo sọ nǹkan tí wọ́n á sọ lélẹ́yìí wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà wọ́n ti wá da nǹkan wọ́n ṣèkà ṣèkà ṣèkà gbogbo wọn báyìí táwọn èèyàn bá fẹ́ ṣèkà fún ẹ wọn ò mọra wọn rí bọ̀ tó bá ti dìbà pọ́n fẹ́ ṣèkà wọ́n máa parapọ̀ mọ́ ẹ bí wọ́n máa parapọ̀ mọ́ sí sí wọ́n máa parapọ̀ mọ́ yí wọ́n máa parapọ̀ wọn ò mọra wọn rí o wọ́n máa bẹ̀rẹ̀ sí ajá wọ́n máa bẹ̀rẹ̀ sí parapọ̀ mọ́ra wọn báyìí parapọ̀ mọ́ra wọn báyìí mi ìparọ́ kì í ṣe rọ ọlọ́run gbọ́ it's not a joke ọmọ tí mo bí nínú mi ni i do say things owó tí mo kàn fún màyẹn lódìdí nìyẹn but wọ́n pín owó yẹn jíjà wọ́n tú àṣírí ara wọn mo bẹ́ẹ̀ náà mo sọ fún màmú ni mo fẹ́ ra ilẹ̀ ń gbà pé ń gbà surroundings yẹn pé at least bá àtọ́jà ń dà wá láàmú pé arẹ́ ti lé wọ́n dẹ̀ gbalẹ̀ ń bí gbalẹ̀ ń bí kára ilé kan máa fẹ́ gbà lọ́wọ́ i understand so mo wá ní mo nídìí ilẹ̀ tí mo sáré ó mọ̀ nípa ilẹ̀ tí mo rà yẹn ṣé ti yé ìgbà tí máa wá mọ̀ díẹ̀ ẹ lọ́ọ̀yà tán gbé wá fún mi wá jẹ́ lọ́ọ̀yà sáríà wòlíì wà nínú wọn sáríà wà nínú iṣẹ́ gbogbo nǹkan tó ń ṣe wọn máa ń pèrè ọmọ wọn ní o ó fẹ́ já wọn wọlé all these people ẹ ẹ rí pé ọkọ ẹgbin ọ̀run ẹ rí pé ọkọ ẹ ní ó nírísìn tí ò fi lè fẹ́ kí ni rísìn there is a lot of things tó rọ̀ mọ́rọ̀ yẹn i'm not interested. I'm not, I don't want to go deeper. Are you getting me? Ìgbà tó wá yá, tí mo fẹ́ sọ̀rọ̀, ṣe eré àríkẹ́ yẹn, àríkẹ́ ọmọbìnrin yẹn. Ìgbà tí gbogbo ilé ti wá dàrú, wọ́n ti fọ́ gbogbo nǹkan papọ̀. Ó wá bá mi nílé ńjọ́ kan ó wá láwọn tí ò mọ̀ yín ló fi yín ṣeré ó ní you are a true woman of God ó wá confess ó wá ṣe bí ẹni wá bẹ̀ mí nínú ilé bó ṣe wá yẹn náà ó sì tún wá kẹrù lọ mi ni torí ó gbọ́ mo tún ti ṣí ṣọ́ọ̀bù síta ibi tí mo fi ṣe ibi tí mo fi wá fi ṣí ṣọ́ọ̀bù yẹn ibi tí mo gbé jẹnẹrétọ̀ ńlá sí ni o kí ni wọ́n máa ń pe jẹnẹrétọ̀ ńlá yẹn tó máa gbé gbogbo ilé tó gbé gbogbo AC like ten ẹyọ ibẹ̀ ni ògbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí dára wọn láàmú wọ́n á ṣe bẹ̀yẹn pé kí n kó máa fi ṣe ṣọ́ọ̀bù olórí burúkú ó tún wá ó wá bẹ̀ mí bí ipò wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tán bá ti ṣèkà fún ẹ tí wọ́n ò mọ̀ tán bá rí pọ́wọ́ tẹ̀ wọ́n àbí kọ̀ọ̀kan ṣe wọ́n máa padà wá sọ́dọ̀ ẹ̀ systematically wá bẹ́ẹ̀. ó wá bẹ̀ mí ó wá sọ fún mi ó ní kí n póun náà la nǹkan oríṣiríṣi kọjá mo ní kí ló là kọjá kó sọ fún mi lára ẹ̀ ó ní ṣé mo màríkẹ́ mo ní bẹ́ẹ̀ ni àkọ́bí ẹ̀ ẹ mọ̀ pé àríkẹ́ ń gbà yẹn wọ́n ló ti kọ́ lára àwọn òlì ìwó máa ń bá sùn ó ṣàmà ń ṣe oríṣiríṣi nǹkan nǹkan kan bẹ́ẹ̀ ó wá ló wá ní pírọ́blẹ̀mù ń gbà kan ó ní inú yẹn kàn bẹ̀rẹ̀ sí ní irun àríkẹ́ ni kó máa lẹ́yìn irun àríkẹ́ kì í ṣe àríkẹ́ tó ṣe máa rí kọ́ àyẹ̀kẹ́ náà ní ẹgbẹ̀rún wá nínú oorun wọn gbé lọ sí ọsibítù bó ṣe lè ṣe ṣe scan wọn ló ní the operation pé inú tó rún àti gbogbo wọn nínú ara mi ara Jésù ṣá ọmọ yẹn tá à ń sọ ọmọ kékeré ni o ọmọ yẹn gbà yẹn gbà tá à ń sọ gbà yẹn ọmọ yẹn ò tí ì ju ọmọ bíi fifteen years lọ wọ bíi sixteen tó ti ń ṣe tó ti ń jákújẹ káàkiri oríṣiríṣi gbogbo àwọn èèyàn náà ló ti bá zùn mọ àkọ́tí tó bọ́ ṣe but ní sì wọ́n máa ti di big girl wọ́n máa ti di big ẹ̀tẹ́ máa rí picture gan tó bá ti lọ ṣe photoshoot ẹ lè rí gan kẹ má láre mọ̀ kì í ṣe irú ojú wa báyìí ló máa gbé o ó ti yé ó lóun wá gbé lọ sọ́spítù ó ní dókítà ó ní bó ṣe lọ yọ ó ní ibi báyìí ni wọ́n sọ pé ó ní ìsàlẹ̀ ikùn báyìí ni wọ́n sọ pé ó ń dùn mọ́ ẹ̀yìn mo ìmọ̀ kó ṣe mọ́ṣe ní bóyá wọ́n ní wọ́n lọ harvest ṣé àbí yẹ́ẹ̀ náà ni ó ní wọn kàn jí wà tó ń ṣe operation tán tọ́nà fẹ́ ṣe operation inú rírun kò ní ìdí operation nǹkan tán ló fẹ́ ṣe operation kan kò ní ìdí operation. ṣó ti yé pé ọ ni wọn yọ ọlọ ẹ dókítà yẹn ó yọ bí bí ìyá rẹ̀ kẹ́ ṣe sọ yẹn ó yọ ó harvest bóyá kíndìnrín ọmọ yẹn. so àwọn doctors wa ní nàìjíríà náà Nigeria government have to do something about them níbi tí wọ́n ti ń harvest àwọn system ẹlòmíì tí wọ́n fẹ́ fi system jí wọ́n máa ná torí ẹ̀ majority most of the time wọ́n máa ní ẹni ẹ máa ṣe operation ẹ máa ṣe operation wọ́n máa lọ harvest wọ́n fi system jí nǹkan nínú èyí tó bá dẹ̀ dá nínú kidney tó bá fẹ́ jí nǹkan lára ẹ̀ èyí tó bá dá nínú kidney ẹ̀ lọ́ máa jí ọmọ kékeré yẹn gbà yẹn ìyá àríkẹ́ obìnrin tí mo ń sọ yìí ó fúnra rẹ̀ ló wá fẹnu confess fún mi nílé just like bí Ẹ̀gbin Ọ̀run ṣe pé ọ̀rẹ́ ẹ̀ tó wà n'Íbàdàn tó pé wọ́n ní kó wá sẹ́mu gbogbo àyẹn kò kò dẹ́ni yẹn lóhùn kò dẹ̀ wá ẹni yẹn invite ẹ̀ kò dá lóhùn kò dẹ̀ sọ pé òun ò ní wá bọ̀ tó wá ní òun ti ń sì kì ní òun ò ṣe wá ṣòtíyé ó wá ṣàlàyé fún but systematically bí ẹni yẹn tún sọ pé ó tún send ts emoji sóhun ṣe bíi pé wá fi system pé ah, ẹ mọ̀ gbogbo àtó ti ń fìlì pé èèyàn máa wò pé àbí torí pé òun ṣe báyìí báyìí fẹ́ ni yìí àbí òun disappoint ẹ̀ ni àbí kìnnì kan ṣe kìnnì kan ni ẹ̀tọ́ ń sá ṣé mo pé mo lẹ́nìkan náà pè mí ní South Africa ọ̀rẹ́ ni tó dédé bẹ̀rẹ̀ sí ń bẹ̀ ó lóun àṣọ wà ní labour room omi ìmọ̀ kan tó ṣe fún mi ṣáà ni òun dá kí n dáríjì mi náà ẹ̀ ṣe mí mo ní kí n ṣáà òun kí n ṣáà dáríjì òun mi ìwà lè sọ pé àwọn èèyàn sọ fún mi pé ó yẹ kí n béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ṣe fún mi ó ní kí n ṣáà dáríjì òun kí n pray fún òun ṣó ti yé bẹ́ẹ̀ mo pray fún un ara yẹn yá ó wà òkè bára ẹ ṣe yá tó wà òkè padà báyìí ó strike padà ni nígbà tó yá ó strike torí ẹ àwọn èèyàn ń ṣèkà tó tọ́ o nínú ayé yìí ìkà wà fọ̀rí ìyá àríkẹ́ tí mo ń sọ yẹn tí tí mo ní àwọn Koko Zaria lówó wà nípa ẹ̀ tó ń mú wá tó ní kó máa gbàdúrà nílé pọ́nmújọ́mọ̀ọ́ká rẹ kì í ṣe pé gbàdúrà ni mo ṣe ní kó wá sílé mi o gbogbo gbà yẹn bóyá máa máa sọ sórí àwọn Pàsó nìyẹn bóyá máa máa ríran Pàsó tó yẹ máa máa ríran wàsí tó máa máa ríran gbá tó máa máa ríran àwo ṣó ti yé wọn máa sọ gbogbo nǹkan tó máa sọ fún torí pé Koko Zaria ẹ kí lorúkọ ẹ Bisola Badmus àwọn ló máa dírẹ́sì dáadáa wọn á ṣe prostitute páyé wọn dáadáa ayé wọn ò lè dá tó tèmi kì í ṣe rọ anybody tó bá ń support wọn láti náwó ogun síbí báyìí wọ́n kàn fẹ́ da system ní system rú ni system Canada ò dẹ̀ ní dàrú lágbára Ọlọ́run àwọn èèyàn tó bá lò láti dojú ìjà kọ mí tí òrònú kò wàdà láyé wọn máa bàjẹ́ nítorí tèmi Ọlọ́run dẹ̀ ló máa bá tiwọn jẹ́ kì í ṣe èèyàn. Are you getting me? Now, husband ẹ̀ kó tó ti pókú kí ló dédé kí ló dédé tó January àìsàn tó ń ṣe náà kì í ṣe pé bóyá tẹ́ bá wò dáadáa ẹ̀yin rí deficient ni ẹni tó kú tó sì pupa o pupa tẹ́lẹ̀ but ẹ mọ̀ pé ẹ máa mọ̀ pé ń bóra sí ó ń dán sí pupa ṣé tó kú máa pupa ni téèyàn bá ti kú tó ti kú pátápátá ó máa dúdú wá ni èmi cousin tèmi kẹ́mi kẹ́mi ó kú ó ti yé ọjọ́ tí ọmọ bàbá àmọ́dù ṣe mi gbàgbé sórí yẹn bàbá àmọ́dù ṣe dù IG AIG nígbà tí Kumasi jẹ́ IG AIG gbà yẹn àmọ́dù ṣe dù àwọn ló fẹ́ ṣe wedding ọjọ́ nǹkan gogogun ní Kẹ́mi kú ọkọ Kẹ́mi ṣe mọ̀ pé ọkọ Kẹ́mi navy ni àwọn ló wó gbogbo márùn-ún ọkọ yẹn gbà yẹn ó kú Kẹ́mi pupa bí òyìnbó kò lo cream ẹ mọ̀ bí àwọn poto kí yes ṣe rí bí Daddy Freeze ṣe rí yẹn bẹ́ẹ̀ gangan ni Kẹ́mi ṣe rí Daddy Freeze bí Daddy Freeze ṣe rí yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Kẹ́mi ṣe rí látòkè désàlẹ̀ bẹ́ẹ̀ ni ìyá ẹ̀ náà ṣe rí oríkì wọn amọ́lẹ́wà bí òyìnbó lára oríkì màmá mi ni amọ́lẹ́wà bí òyìnbó ó kú agbókù ẹ lọ sí òtùpó ọmọ òtùpó ni bọ̀bọ́ yẹn àbírọ́ ni mo pa ó dúdú wọ́n ṣì báyìí mo wò pé kemi. kẹ́mi tí ìbá jẹ́ pé adákẹ́mi mọ̀ ni E máa lóhùn kọ́ ẹ rí pé ẹ̀gbin ọ̀run kú ó pupa ni. kò tí ì wa bọ̀ kò sí tó kàn mí tó ti yé ọ̀rẹ́ mi má konju. Konju kánjú jọ lọ́rùn rẹ lọ bùrọ̀dá mi má ṣe Konju kánjú jẹ lẹ́dàá rẹ lọ o torí tó o bá kánjú o ohun tó lè ewu ni gbogbo àwọn wòlíì kérúbù à ń sẹ́ráfù ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì jẹ́ gbogbo wọn ló ń ṣèkà o mo máa ń pè wọ́n ní kérúbù à ń kérosi ẹ má bínú o ẹjọ́ èyí tẹ́ bá ń ṣe kérúbù àti kérosi I used to when I see that I used to tí bá ráwọn tó ń tọrọ owó mo ilé tó bá ń ṣe àfáà tó bá ṣe pé àfáà ọlọ́run tó rẹ̀ ọlọ́run mo ilé fún wọn lówó má ti rí kérúbù má díjú mi gbogbo surroundings yẹn wọ́n taṣẹ́ mi sí ọwọ́ wọn èkan tó ì máa ń gbàdúrà òṣì lórí Facebook ń bì wọ́n ti taṣẹ́ mi fún tipẹ́tipẹ́ nílùú Dubai àtúndé lè sáré àwọn tún tà mí lọ́bẹ̀ yẹn that's why today I don't follow people because kì í ṣe pé èèyàn ni mo lè tẹ́rì mi sábẹ́ bí ṣe wà yìí I can't say amen to all prayer kì í prayer kì í ṣe kì í mo fi ṣègbéraga mi kì í comment gbogbo nǹkan kì í ṣe pé mo hate ẹlòmíì gbà mí tó ti bá dẹ̀ wòyàn pé nísìnyí báyìí my speech is not even commenting I'm a be grieved at not that with those people If I press love to one person, another person will come for me to press. If I don't press love to all of them, they'll be thinking that I'm angry with those words. And again, you need me, I mean, admire me. And I cannot sit there on 24-7 and be commenting on everybody's comments. I mean, on the, everybody's posts. When people are not even giving me a lot of posts as I wish. Woman tí mo gbà ní ìyá àríkẹ́. Kò tí kú náà ọmọ ìlú mi ọmọ kàrẹ́ ní orímọ́ládé tó bẹ̀rẹ̀ but nígbà tó wáyé tó wọ́n ṣe wáyé tí mákàn sọ̀rọ̀ bàmá kàn rẹ́rìn pé they need the assistance but when I have power let me assist them jẹjẹjẹ school bó bá But yẹn wọ́n máa tún gbé me, wá to be running around you Oh my, your friend, what wá me? mí nígbà call it tó wá ń sọ fún mi pé òun fẹ́ bẹ̀ mí kí n jọ ọjọ́ tó wà yẹn náà mo tún kó léèsì fún ní ó ṣe léèsì mo kó fún woman of God kìnìkan kìnìkan now ìkọ̀tún ni egbín ti bẹ̀rẹ̀ ẹ já play kíní ọkọ ẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn pípé àwọn guest tó kó wá ń gbà ẹ tó ń padán tó máa ń ṣe tó máa ń ṣe jìnnà tó máa ń ṣe tó máa ń gbé wé wigiwe àmì tó máa gbé sùtánà wèrè wọ̀ tí gbogbo wọn tí gbogbo wọn ń wa connection tí wọn ní mo máa rí wọn náà wọn máa ṣe bíi bóòsì fún àwọn tani àwọn kan máa fẹ́ tọ́ṣọ ẹ̀ níbi ìbà wọn máa ní pé irú ẹni tí mo ní kó ralẹ̀ tí ò ralẹ̀ yẹn mi ní láti claim owó padà lọ́wọ́ ẹ̀ o tí máa sọ pé mo fẹ́ gbómi padà lọ́wọ́ ẹ̀ mo lè gbà if i have a lawyer I petition everywhere eh, i want my money back this boy tí mo sọ pé kàn fún àwọn owó ṣe wọn ọ̀dẹ̀ fi ṣe i want the money back i can get it back kọ̀tún ló fi ra ó fi owó yẹn ra ṣọ́ọ̀bù sí kọ̀tún lára wọn ló wá ṣàlàyé fún mi ó ra ṣọ́ọ̀bù méjì nígbà yẹn wọ́n ló rà kan bóyá four fifty ó rà kan bóyá ó ṣàdá nìkan mú one million gbà yẹn bóyá ó pín yòókù àwọn ṣe Bísọ́lá máa pín sáríà náà télọ̀ àwọn yòókù yẹn náà àti àwọn bàbá àṣàlẹ̀ wọn tó máa máa gbéṣẹ́ yẹn fún oríṣiríṣi number one tẹ́ máa fi mọ̀ pé ìgbìmọ̀ wà into many things ó ní e, oore tipátipá gbogbo àwọn iṣẹ́ wọ̀nyẹn máa ní kán wà rà gbogbo ìlú tó ń lọ lójoojúmọ́ tó ń lọ tó ń lọ yẹn kò ń ṣe pé ó ń gbówó ń gbà mí wọ́n náà máa ń gbé trafficking kì í ṣe trafficking owó nìkan kọ́ làwọn èèyàn máa ń gbé àṣẹ trafficking a lot of these people also ìyẹn lẹ ṣe rí pé ọkọ ẹ mi ọkọ ẹ ọkọ ẹ lòun ò lè dalẹ̀ òun ò dẹ̀ lè sọ burúkú ń pa ẹ̀ yẹ́ẹ̀ kò ní lè sọ bọ̀ tígbà tó wà láyé kí ló ṣe tí ò fi tí wọn ò fi fẹ́ra wọn tí ìyẹn dẹ̀ máa ń sọ pé káwọn ò fẹ́ra kán jọjọ wà papọ̀ ó fi adé lórí ẹ̀ tí ò dẹ̀ gbà tó dẹ̀ mọ̀ pé ó wà òkè tó dẹ̀ pé ìgbà tí wò tí wà òkè inú ṣọ́ọ̀ṣì ẹ̀ náà ló wà tó lòun kàn jẹ́ olórí ni òun ló máa ń ṣiṣẹ́ fún wọn ló dẹ̀ máa ń jíṣẹ́ fún wọn àwọn iṣẹ́ tó ń ṣe wọ̀nyí náà tó máa ní wọ́n pò nǹkan pọ̀pọ̀ gbogbo let me tell you gbogbo àwọn kérúbù àti ẹ wo nínú àwọn tó ní wọ́n mú ní Ògùn state lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ní wọ́n ń pa èèyàn ta yẹn wòlíì méjì ló wà nínú wọn tó ní ṣọ́ọ̀ṣì kérúbù àti ráfù kan wọ́n náà ti mú yẹn síwájú ẹlẹ́ẹ̀kejì ó nìyẹn nìyẹn wà ń bẹ́ẹ̀ wọ́n wá ní bó ṣe rí onúkàn déédéé fún ìdánilẹ́nìkan lólu sọ pé òun fẹ́ èèyàn páàtì èèyàn tó máa ṣe fún yàn tó máa ṣe tó máa mi tó máa fi ṣe nǹkan kan tó fi mọ wòlíì wà nínú wọn ibo ni wòlíì bo ni ṣọ́ọ̀ṣì ẹ̀ wà ṣọ́ọ̀ṣì ẹ̀ wà ní kọ̀tún lára àwọn tó ń mú pẹ̀lú àwọn tó wà ní Ṣàngó Ọ̀tà tẹ́mì ẹgbẹ́ is not kò mọ̀ kò mọ̀ kò she's into something ọjọ́ tí mo ti ń wo ìrun ẹ̀ ó pretty o tá bá wo facial tá bá wo body tá bá wo dáadáa bó ṣe máa dẹ̀ ń ṣe ó tún open teeth ṣó tiẹ̀ lè mọ̀ pé really ọkọ ilé ẹ̀ gangan nìyẹn men looking at it torí lórí platform you can know pé ọkọ ilé ẹ̀ O ni open teeth she's a pretty lady kò ní kò kò sọ́ra abẹ́ẹ̀rí ó lọ́yàn díẹ̀ kò tóbi ẹ understand but mo tún fẹ́ sọ fún yín ẹ̀yin kérúbà ń sera fún yín tẹ́ máa ń dédé gbẹ̀mí ẹ̀yin tẹ́ bá lọ lé egungun tó wà flexible egungun yín kan máa kán tó bá lọ jẹ́ pẹ́yìn ló ti affect yín torí ó lè jẹ́ ibi tó ti máa ń gbẹ̀mí náà tẹ́ máa sẹ́ pẹ̀mí géṣà máa ń gbé yín tẹ́ máa máa ṣubú lulẹ̀ ẹ̀mí kẹ́mi tó máa gbé yín tó bá gbé yín tẹ́ bá lọ kún lẹ́yìn torí mo rí ibì kan náà tó ti ń jó ẹni yẹn wá rí i pé ó tún àtúntì fẹ́ fúfú kó má tún lọ ṣubú nìyẹn ẹni yẹn wọṣọ green bá ọwọ́ la rí bọ̀ tí wọ́n ṣó ẹni yẹn sí yẹn tán pátápátá ẹni yẹn fọwọ́ káàdì kó má lọ ṣubú because wọn ò pẹ́ ṣubú tán bá ti àwọn wòlíì kérúbù àti ráfù àtàwọn ṣé sẹ̀lẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ bọ̀ kérúbù àti ráfù mi ní mo fẹ́ ṣe ìyá ìwé so tí n bá dilé ní a ti ń ṣe oore wọn yẹn ti pẹ́ mi ì gboyè lórí ẹ̀ wọ́n bá fẹ́ fún mi gan mi ì ní gbàá fúnra rẹ̀ ló ránṣọ fún mi jẹ́ ẹ̀tọ́ ti gbé ní wòlíì kan tó ṣe dáadáa báyìí ní kọ̀tún náà ló wá oríṣiríṣi wèrè ọlọ́run dájí mi láti ọ̀nà ìkọ̀tún mọ́nà ọ̀nà àwórì lọ́hùn hmm, nínú àmórí kan mọ́ ọ̀nà Ṣàngó Ọ̀tà lọ́hùn yẹn dé Badagry area oríṣiríṣi àwọn wòlíì bẹ́rìbẹ́rì náà ló wà ń bẹ̀ four one seven four one fourteen four one nine ló kéré jù nù wọn from four one nine to 4110, 4111, 4114, 4115, 4130, 4100. Ó wà. Are you getting me? Ọkọ ẹ̀ kò gbà kò dẹ̀ òun gan-an ò dẹ̀ tí níyàwó. There is something and that's why you see a lot of people they don't want even want anybody to feel to talk about it. What is the reason why? Ẹnìkan I keep on asking the reason for the separation from the husband yes what is the separation ọ̀rẹ́ tó no, náà lánàá ni pé if you are no longer married tẹ́ bá ti divorce don't sleep around just look for somebody don't live alone uh, you know and start look for somebody to marry remarry when you have a problem even marriage i'm not saying people should not marry you it's good but marry somebody marrying a criminal or into my face. máa fà ẹ́ sínú àdánwò àti wàhálà náà eh <laughs> it's better a time for you not to marry to marry somebody that will put you into trouble and marry a criminal there is going to be shape ṣe woman yẹn ó fine now kó máa bẹ wòlíì ti bí yẹn ìyẹn ọkọ ẹ̀ tó péré ẹ̀ lọ́kọ tó bí ọmọ méjì It is a reason big reason for it Woman wọ́n máa mọ́ra wọn to check tó ṣe gbáǹkógì ni wọ́n mú pẹ̀lú àwọn tó ń bẹ orí mẹ́yẹn òun kẹrẹ̀rẹ̀ kó máa ta she. ṣe ẹ lọ́wọ́rọ́gbọ́n meta pẹ̀lú bitter leaf mẹ́ta all these bitter bitter bitter things you put some things together at time you now twin it twin it twin it twin it tó jẹ́ pé àwọn orógbógun ó ní àwọn quantity àwọn ìmíì tó gbúdọ̀ jẹ bí gálíìkì gálíìkì yẹn bó ṣe ń ṣiṣẹ́ lára tó dáa fún ara tó tó yẹ pé tó bá jẹ ó lè kọ́sẹ̀ ó lè fún ẹ ní mẹ́lẹ̀ ó lè treat a lot of bacteria ní body ẹ̀ tó bá tún wá jẹ́ jù bẹ́ẹ̀ náà ló máa destroy gbogbo heart ẹ̀ kidney gbogbo system ẹ̀ tó máa bẹ́ wọn yánnayànna tó máa di ásìdì nínú ẹ̀ Ewe oju ta fi ajata ta eyín ajá eyín tájá máa fi ń bọ̀mọ̀ ẹ̀ṣẹ́ ló fi ń gèjẹ̀ àwọn ewé tí o máa ń pè ní ìwòsàn àti mi when you take excess of it or you mix some things together that don't need to be mixed together then it turns to poison and turns to another problem into your system and some people just try their brain try and error wọ́n sọ pé okay wọ́n ka sam kiri kan kí ni wọ́n máa sọ pé kó o ka orógbó kó gbó orógbó mẹ́ta lẹ́yìn tó bá kó orógbó mẹ́ta tó kó kiri kan ẹ̀ta mẹ́ta kó mẹ́ta mẹ́ta kiri kan mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta tó bá ti wá ṣe yẹn kasam thirty five kasam twenty four kasam thirty kasam one hundred fifty kasam kiri kan kasam kiri kan kí ni wọ́n kúkú kí ni wọ́n kúkú ka àwọn sáàmù yẹn fún just like that kó dẹ̀ jẹ́ orógbó lọ́tọ̀ kó má kà kankan sí i. All this has come are sakamaje. But when they are talking, they say they are jealous of people. They are just talking about people. The heavy glory. What glory? What do you mean by glory? A lot of people are using other people's glory. They call it their glory. Irú ẹni yẹn nígbà yẹn sìn tí mo ní mo fún lówó ń sìn ṣọ́ọ̀bù yẹn ń sìn wọ́n ti máa ta bíi mílíọ̀n mílíọ̀n náà máa ta ìyẹn tí ti wọ sí six million àwọn shop tó ń tà ní six hundred plus nígbà yẹn you understand what I mean? nínú ẹ̀ one million kan ló fi ra ṣọ́ọ̀bù méjì nínú ẹ̀ lẹ́yìn náà apart from that phone mi báyìí mo máa ń fún màá ṣeré ni tí bá ti ní fóònù mi báyìí ó lè ní fóònù ti jábọ́ gbogbo wọn tó bá ti wá sọ sọ̀rọ̀ ní mi báyìí fóònù wọn jábọ́ ó ti bàjẹ́ fún wọn fóònù wọn ò yé bàjẹ́ nàìjíríà màá ti wá sọ Okay. òkè òkè mo ní fóònù méjì lọ́wọ́ àbí mẹ́ta màá yọ síìmù kúrò nínú ìkan màá gbé fún wọn àbí kí n sáré sọ pé ẹ bá mi sáré lọ ra phone. kan sìn ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ sí mi ọ̀ kí n lọ ra fóònù míì tó jẹ́ tuntun kí wá fún wọn nítọwọ́ mi you are killing yourself you are not helping you are just giving them okùn That if you swear at last by yí ẹ̀jẹ̀ lò fún wọn wọ́n gbogbo fóònù ẹ̀ pátápátá ní wọ́n máa hack gbogbo email me, ní wọ́n máa mọ̀ sórí lẹ́ẹ̀ni gbogbo email mi pátá làwọn hackers mọ̀ gbogbo àwọn idiot tí mo sọ yìí gbogbo pátá ni wọ́n ni wọ́n disturb mi kí n bá ní mo fẹ́ lọ ṣe nǹkan lẹ́ni kí n book appointment pé mo fẹ́ lọ ṣe nǹkan kan lẹ́ni wọ́n ti they are not this thing that they sọ yìí náà they are part of terrorism ni àwọn tó bá ń sọ̀rọ̀ yẹn sì torí pé ó fáìn wọn máa ní kò lè involve bó ṣe ń ta tó ti ní ṣọ́ọ̀bù tán ti ń ta oríṣiríṣi e, e, ewé àti egbò tán pò papọ̀ is also is not also e, the woman she's may she, may she rest in peace but all these things are not also good in our system like àwọn ọmọ kéékèèké wọ́n ti wò pé wọ́n ní oògùn tó máa lọ fi support yahoo tàbí tó máa fi lọ gbáwọn èèyàn wọ́n á ní kó wá tó bá jáwárí mi tó bá ti lè sanwó máa fún ẹ obìnrin tó ní o tí ò fẹ́ fún ẹ lówó yẹn oògùn tó ní ọṣẹ tó ní kó wá wẹ̀ ẹni tó wà lára rẹ̀ tí ò fẹ́ kóró yẹn lẹ̀ ọṣẹ tí yahoo máa lò náà nìyẹn ọṣẹ tó ní kóbìnrin yẹn wá gba ẹ tó wà lára rẹ̀ kó lọ yá owó tí ò bá ní kó wá kó fún ẹ òun náà ni yahoo máa lò tó máa gbowó lọ́wọ́ dúdú àti pupa àtòyìnbó àti funfun ọṣẹ yẹn náà ni tí ó gbin ọ̀run tí ó ń lò tó máa ní kán wá rà kí ni ọkọ ẹ ò ṣe gbà á padà kí ni ó fa ìjà láàrin àwọn ẹ ọkọ ẹ ò sọ fún wa. ọkọ ẹ̀ kò sọ fún wa mo kàn sọ díẹ̀ nípa wòlíì kan nílùú Ìkọ̀tún yẹn ní street tí mo kọ́ ilé sí ṣọ́ọ̀ṣì kan báyìí tó bá ti dó síwájú ilé mi báyìí tó bá gba ẹ̀gbẹ́ ibì kan báyìí tó bá dó síwájú mi tó bá dókè tó bá dó sí báńkónì ilé mi ẹ máa rí ṣọ́ọ̀ṣì kan nínú níwájú lọ́hùn yẹn náà wọ́n kún ní ẹ̀zálè kọ́lọ̀ ilé mi ní gbogbo àyẹn táwọn èèyàn bá ti ń lọ wọ́n máa ní báwo ni wọ́n ṣe máa ń kí mi náà ṣàlàáfíà ni wọ́n kún ṣọ́ọ̀ṣì mi ní ilé mi ní white and blue wọ́n máa ń rò bóyá mo mo jẹ́ mẹ́bà wọn kó tó ti pé wọ́n wá ṣéǹjì ẹ̀ ṣé ó ti yé ń gbogbo àtẹ́mi tiẹ̀ ń kun yẹn mi tiẹ̀ ti gbàgbé pé mi tiẹ̀ rántí wípé ṣọ́ọ̀ṣì kan máa ń kun gbogbo kinní wọn ní white and blue ẹ ti understand I make my house white and blue. wọ́n ti change ẹ̀ sí colour blue sí. ṣé kìí sọ kankan fún yín níbí bá ní orí social media yìí àwọn kan wà tí wọ́n máa ń ṣe oore wọ́n á fún ẹ ní owó ní orí Facebook yìí bọ̀ tó máa fi ẹ̀mí sílẹ̀ wọn ò ní sọ fún ẹ bọ̀ tó bá ti yá o máa fẹ̀mí ẹ̀ sílẹ̀. àwọn kan wà lórí Facebook yìí wọ́n ń fún ọ lówó tó bá lọ platform wọn á fún ẹ lówó èmi náà ti fún àwọn èèyàn lówó rí o táwọn náà bá dẹ̀ fẹ́ béèrè wọ́n máa fún àwọn náà but something will happen to those people getting the money such people you tell them you tell me There's different kind of niceness. Don't de don't deceive yourself. I won't come tó yẹ pé wọ́n máa nice to cover up whatever they are doing. Kó wọn ò ní ro nǹkan kan burúkú sí wọn. Kódà wọn ò ní jà. Èyí tó máa fi jà táṣì wọn bá fẹ́. Tó máa fi jà wọn ò ní jà wọn ò ní sọ̀rọ̀. They won't even talk. You can't say ṣẹ́rí bàbá ṣe ń sọ̀rọ̀ sí we stand with boldness. Ọ̀rọ̀ tí má dẹ̀ sọ ń sọ wọ́n lè ní mo fẹ́ ba ayé ìmùyàn jẹ́ ni. But ọ̀rọ̀ tí mo sọ ṣé tòótọ́ ni àbírọ́. Ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé tòótọ́ ni àbírọ́ àwọn èèyàn tó bá dẹ̀ ṣèkà fún ẹ nígbà i'm telling you tó bá wà ní kátígórì wọn kò ní bẹ́ẹ̀ ja because ẹni tó bá ń ṣèkà fún yàn náà wọn kì í jà wá ibi tó bá tẹ̀ ti sọ̀rọ̀ wọn máa sọ pé wọ́n nice ni wọn ò ní sọ pé wọn ò nice wọn ò kì í praise good people ní orílẹ̀-èdè nàìjíríà anybody tó bá sọ pé good ó good gan náà ẹ ó lè good tí ò bá níṣẹ́ burúkú kan náà lọ́wọ́ mi ò mọ̀ bóyá ẹ understand ṣá but kó má involve nínú anything Are you telling me gbogbo ewé àti egbò? He supported evil. Ẹ̀gbin ọ̀run supported evil. Mi ò comment sí rí. Igbogbo pàtí máa ń sunkún pé wọ́n ṣe báyìí fún mi. Wọ́n máa tún tag mi, á tún tag ara ẹ̀gbin ọ̀run page. Wọ́n máa wá ṣe check on, ọmọ ìyá mi wo ewé àti egbò ìgbà to wá Canada ń bíbà gbogbo ìgbà to wà ní Canada yẹn náà máa tag mi nígbà to wà ní Canada no pé ewé àti egbò wo wo ṣe rí lórí igbá wọn ń ó wà ní Canada wọ́n bá mọ pé wọ́n fi ń ṣiṣẹ́ kan láti fi gbàyàn lẹ̀ àwọn máa ṣẹ́jú ẹ lọ he pardoned those things ewé yẹn kì í ṣe jíjẹ nìkan wọ́n ń lò wọ́n lè fi gbàyàn lẹ̀ owó ṣáá ni ọṣẹ tí wọ́n ń tà tí wọ́n lọ ń rà ń bẹ̀ yẹn tí wọ́n fi ń gbowó tipátipá lọ́wọ́ àwọn èèyàn náà ni yahoo boy ni yahoo plus ló máa sà ló máa lò ló máa wẹ̀ ló máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn nílùú òyìnbó àti ní gbogbo ibi tó máa fẹ́ gbà it's part of things that corrupt our system àwọn tó pa èèyàn níjọ́sí tí wòlíì tó lóun fẹ́ ran èèyàn wọ́n ní kí ló ló fẹ́ ṣe ó ló sọ wípé ọ̀rọ̀ òun ò tí pé ọ̀nà òun ò tí ṣí pé wọ́n ní tán bá ti lo èèyàn lọ́nà wọn máa ṣí wòlíì aláṣọ funfun ẹnu ilẹ̀ fi gbọ́ etí ilẹ̀ fi rí láwọn tó ń pa èèyàn ta ní tó gbé ọmọ ṣọ́ọ̀ṣì eh, security winners kan níjọ́ kan tẹ̀yìn tó ló pa láàsì tí gbogbo nǹkan gbòòrò fi bẹ́ táṣìlẹ̀ fi bẹ́ síta tí ìyẹn náà tó wo iṣẹ́ tí ò tó jẹ tó lọ ṣe olóṣó tó lọ ṣe hookup tí wọ́n pè tí ó mọ̀ pé wọ́n fẹ́ pè òun pa ni pé ìpè ọ̀run náà pè o kì í ṣe pé ayé wòlíì tó wà ń bẹ̀ náà wòlíì oníṣọ́ọ̀ṣì tí kọ̀tún wòlíì yẹn ní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀n ọkọ̀ tún yìí náà kedere ni ẹgbẹ́ ọ̀run ti bẹ̀rẹ̀ ibẹ̀ lọ́kọ ẹ̀ ṣì wà títí dọ̀la hmm, mo wish bi mo fẹ́ mo wish ẹni tó bá mọ address ibi tí ṣọ́ọ̀ṣì ọkọ bàbá ọkọ ẹ̀yẹn wà if i know anything about the church i will talk if i have any story about the church i will, I will say it awo ń bàyàn jẹ́ kì í ṣe pé fẹ́ bàjẹ́ but àwọn nǹkan kan wà ní orílẹ̀-èdè wa tó yẹ pé àwọn èèyàn ń ṣe tó bá wojú ọba màá ní èèyàn ńlá dẹ̀ lélẹ́yìí o àgbúrò jẹ́ kí nǹkan burúkú ṣe o òun dẹ̀ ti ṣe nǹkan burúkú fáwọn èèyàn láti èèyàn kékeré it doesn't matter what the people the way they look they are nice hmm. ayé tótó ìdónú ayé ò tí ọwọ́ ayé ò ní bà wá fún ibi <laughs> ẹni tó bá ti rí tí ò ti rí ìjà àwọn ènìyàn búburú àwọn èèyàn burúkú Eh, àwọn ènìyàn ènìyàn burúkú tó máa pera wọn léèyàn rere they disguise they put on white white yẹn Eh, ẹ̀yin ò rí symbol náà ni àwọn èèyàn tó bá ń white tó bá ń ní garment short tó ń wọṣọ white kò mí pé kó má change sí colored mi kó jẹ́ white nìkan ló máa máa wọ̀ from A to Z white white white white white white white white mi ò sọ pé kò dáa o Pe bata o o le wọ nǹkan míì ju white lo. there is also something behind it òun náà lè ṣe ráwọn ẹlòmíì báyìí tó bá fẹ́ jáde tó fẹ́ lọ sípàdé wọn àwọn tẹ̀ máa tún wọṣọ míì nínú ojú ayé wọn á ní dúdú nìkan làwọn fe wo. The, because she just vibrant, she's beautiful, she talk, she use that Snapchat and the camera and the filter very well. She's beautiful naturally and also facially. I'm talking about facially. We're not talking about spiritual, but when you are beautiful, a lot of beautiful faces are doing horrible things in our society. You don't believe it? I jẹ́ play on ọkọ yìí ná. Ká wá mọ̀ nǹkan tá ti ẹ̀kọ́ kọ́ ẹ̀. Ah, ìwọ náà ń bọ̀ lórí ayé mọ̀ tí ayé ń fẹ́ dáadáa níbi tí àwa náà lọ́dọ̀ ọ̀kan náà làwa ọkọ̀ tí wọ́n bá wọn gbé pẹ́pẹ́pẹ́ tí wọ́n sì ní ọmọ fúnra wọn oríṣiríṣi ni àwọn ti ń gbé káàkiri àwọn gbẹnugbẹnu hmm, ní agbo comment section so nǹkan tí o bá sì yé ọ̀pọ̀lọpọ̀ ìdí ẹ̀ bá tán bí ẹ̀ bá tán mọ́lẹ̀ fún wọn ó lè bàa dáná mi náà ni ó mú àtọ bàbá wa èyí tí a fún láǹfà láti ṣàwàlà ẹ̀kan pàápàá lórí ikú tí ó pa arábìnrin àjọṣepọ̀ wọn nígbà ayé ẹ̀ bó jẹ́ pé buhari àlàfo lórí ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ní àná bí àwọn ṣe so mọ́ bàbá wọn tí ò bá sí ìrẹ́pọ̀ tí ò bá sì fẹ́ àwọn ọmọ ọgbọ́n rẹ kí àtàwọn làwọn yà ti mọ̀ ṣùgbọ́n ìgbọ́n táwọn ọmọ ṣe lánàá fi hàn pé bàbá wọn àti ìyá wọn yóò tiẹ̀ jọ gbẹ́pọ̀ wọn ìyàn ní kí àjọṣepọ̀ kó má wà àti kí ìbáraẹnisọ̀rọ̀ sọ̀rọ̀ etí olóògbé pé communication kó má sí láàrin ẹ̀rọ nípa ìyàn àti gbọ́pọ̀ bàbá ẹ̀ máa wò kàrẹ́ sá. òmìnira kọ̀sà orúkọ yín lẹ́kàn rẹ́ sá. orúkọ mi ni apostle chaplain moses adeleke arábìnrin asiratu ọ̀rẹ́gẹ́jì ẹni olúwa ẹ̀ mọ̀ sí egbò ọdún rẹ̀ pàdé bá rẹ̀ pàdé gan. pàdé ìyàwó mi ní eh, twenty ten ó wá ó wá sọ́dọ̀ dájèlè for spiritual consultation. So 2010 that's about 14 years ago. So àwọn ọmọ yẹn bọ́n ṣe grow dáadáa yẹn àwọn ọmọ yẹn job jọ bí ọmọ 18 years so ọmọ 14 years làwọn ọmọ yẹn oh, I mean under 14 làwọn ọmọ wọ̀nyẹn ọmọ Ìgbín Ọ̀run yẹn àwọn ọmọ méjèèjì yẹn. Wow, that's good. Ah, from there, Adi ọ̀rẹ́, ó bẹ̀rẹ̀ sí máa tọ̀ tiwa. Ní bí àbí. You tọ̀ tiwa. Ajẹ́ pé bàbá kan náà darí bí tẹ́lẹ̀. Yes orúkọ my daddy's name orúkọ ni uh, Superintendent Apostle J.O. Adeleke Awikonko. làwọn ń on àwọn máa ń darí ibi tẹ́lẹ̀ sọ̀rọ̀ hmm. ní ibi òun tọ̀ wá ń gbà yẹn fún spiritual assistance orí ìyá tí wọ́n pàdé Wow. Oh yeah. ń gbọ́. so you've been here to pàdé Then she started coming to the church I don't. àdẹ̀jọ́ ti I don't sọ̀rọ̀ so along the line that dábìlì gbọ́dọ̀ address mi pé àwọn orí pẹ̀lú ẹ̀jẹ̀ yọ̀ ń ṣe wọlé òde pé àdá kí òkú fi ṣe ìyàwó pé àwọn fọwọ́ sí. ẹ̀yin tí ì níyàwó gbà yẹn abẹ́tí lóbìnrin kan rí ni. lónìí tí níyàwó so bẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ wa ti wọ̀ àwọn nǹkan tó pẹ̀lú ẹni pé eight months after tẹ́mi àti ẹ̀ fẹ́ra ìdádìmí kú ah, wọ́n pé ah, ṣé dáadé ẹ gbọ́rọ̀ tí bàbá tí ọkọ yẹn sọ ọkọ yẹn rí egbin ọ̀run bí ẹni tí ò normal ó rí egbin ọ̀run bíi pé he is the cause of the death of the, his father ó ní tó yà wọ́n lẹ́nu ni pé bí àwọn ṣe fóun ṣe fẹ́ tán after eight months ní tó yà wọ́n lẹ́nu ni pé bàbá òun kú eight months later ṣé bàbá òun ti mọ̀ pé òun máa kú ni kí ló ṣẹlẹ̀ ẹ understand ẹ máa gbọ́. wọ́n pa ọ̀fẹ́ kúnlọ́ṣẹ́ ní dandan ṣàgbọ́dọ̀ fẹ́yàwó ní ilé ti fojú sí i níbo ló fẹ́ ṣe lọ nígbà tó fẹ́ lọ ńgbà yẹn lọ ńgbà yẹn so ìgbà tó dẹ̀ lọ́ba lórí ọlọ́run gba ògo. nígbà tí wọ́n kọ̀ tibẹ̀ yẹn wọn jẹ́ ká gbọ́ sí yẹn ìgbà tó kọ́kọ́ fẹ́ lọ lákọ̀ọ́kọ́ wọ́n skip bẹ̀ yẹn wọn ò fẹ́ kí story yẹn wá sórí mídíà púpọ̀ ó fẹ́ má yẹn sọ ṣùgbọ́n ẹni tó post ẹ̀ yẹn ó edit ibẹ̀ kúrò ó nígbà tó fẹ́ lọ lákọ̀ọ́kọ́ ó lóun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibo ló fẹ́ kó òun fojú sí má lọ jọ̀ọ́ ó níbọ̀ tó lọ ó ní ṣùgbọ́n wẹ́ ọlọ́lọ́run gba ògo ìyẹn ní àkọ́kọ́ ẹ̀ẹ̀mejì ló ti ó máa ń kó lọ ó máa ń kó bọ̀ ẹja gbo ẹja gbo sí. along the line ó tún padà wá nígbà tó kó jáde nígbà yìí ó tún padà wá along the line nǹkan yẹn tún ṣẹlẹ̀ again in tó máa ń ṣe what are those things tó máa ń ṣe ó tún ṣe kíní yẹn tún ṣẹlẹ̀ ó tún padà wá àmì ó tún kó lọ ẹ máa gbọ́ ìyẹn ní two that to tell you that nínú two thousand and to 19, ó kó jáde bí ẹ̀ mélòó kan ètò wa kó jáde ní final two thousand and nineteen yẹn ni ìgbà yẹn ló dà kó wa lọ mẹ́ẹ̀kẹ́ ìgbà tó mẹ́ẹ̀kẹ́ yẹn ó wá fẹ́ this person padà ẹ mọ rísì tí ẹni yìí hey yari bó so kàyà bàbá ẹgbin ọ̀run lè mọṣẹ́ ju torí ọ̀gbẹ́ni yìí tẹ́ bá ti mọ̀ ẹ máa wò pé bóyá ọmọ bàbá ẹ̀ tẹ́ pé iṣẹ́ bàbá ló máa ń ṣe àwọn tó máa ń gbẹ́kẹ̀lé bàbá àti fámìlì yẹn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn she's not eh, sorry not she not is not really like serious serious like that but reason tí ò fi gbà á padà tẹ́mi fi rò pé kò gba ìgbín ọ̀run padà bóyá tẹ́gbin ọ̀run bá ti wò pé according to bó ṣe máa ń believe bó ṣe máa ń ṣẹlẹ̀ rẹ ni mo sọ wọ́n máa ń gbàgbọ́ nínú nǹkan kan pé ẹlòmíì á lọ sàá tó bá ti rí pé bóyá òun ni ó fi ṣe iṣẹ́ yẹn tó bá lọ sàá tó ti wò pé kíní yẹn ń kọ́ ó tún fẹ́ boomerang á tún padà sílé ṣó ti yé yín tó bá jọ́kùnrin náà ló lo iṣẹ́ yẹn ló lò fóbìnrin obìnrin yẹn ò ní jẹ́ èèyàn púpọ̀ tó bá tún fẹ́ rìn níhun iṣẹ́ á tún padà wá sọ́dọ̀ ibi tó ọkùn obìnrin tó lò mọ́lẹ̀ yẹn ṣó ti yé but not true love tẹ bá dẹ̀ wo egbin ọ̀run may almighty forgive if it's possible obìnrin tó pè yẹn gan tó pè obìnrin yẹn tó pè nígbà yẹn tí obìnrin tó invite ẹ pé kó wá sí Ìbàdàn kó wá sí ṣọ́ọ̀ṣì òun ó tọ̀nù obìnrin yẹn down kò bá obìnrin yẹn pé bìkọ́ lè bìlí pé à òun kẹ̀ tóun jẹ́ international person òun ò lè lọ síbàdàn yẹn kóun wà ìgbà tó máa pé obìnrin yẹn padà gò sọ fún ó mo wà ní amẹ́ríkà ní london ní èmi láti nàìjíríà lọ sí amẹ́ríkà àmì láti nàìjíríà lọ sí canada nígbà tó ń dé báyìí òun tún gba eh, germany lọ ni yẹni bóyá ẹ̀yin dẹ̀ ń ro òun bóyá ẹ̀yin bóyá johnny tó ń lọ yẹn ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn náà ọ̀rọ̀ tó hàn tì ẹni tí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ láti hàn jẹ́ni tó ń bá sọ̀rọ̀ yẹn náà ni pé ẹ̀yin ẹ lè wà nàìjíríà kejì ó ń international person lóhùn tó o bá ní wá sí party èèyàn tó bá pè tó bá invite ẹ wàá sọ fún pé o ò ní wá tó o bá lè wá tó bá sì wá ní ẹjọ́ mà mo sick àbí mo strong kankan àbí kó má tẹ̀ pé sickness tó máa sọ mi ì ní lè wá màá fi owó ránṣẹ́ ẹni yẹn lè ló sọ pé òun fẹ́ fowó ránṣẹ́ yẹn lòun ò gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n lè ti máa fura ẹni tí ò gbowó lọ́wọ́ ẹ̀ náà olówó gan tó bá ní pé kí ẹnìkan tó lówó gan tó bá ní kó gbà kan tó wà kó gbowó tún máa gbowó tí ò bá fẹ́ gbà sákan tí a tún gbà sọ́dọ̀ ẹlòmíì wọ́n táwọn èèyàn náà wọ́n sọ pé òun kọ́ wòlíì yẹn náà kò gbowó lọ́wọ́ ẹ̀ ó lóun gangan lòun fẹ́ rí yes wòlíì tó sọ̀rọ̀ ẹ̀ tó gbé voice note ẹ̀ jáde yẹn wòlíì yẹn ní ó ní kóun send account number kóun gbowó mẹ́ta ó lóun sọ pé òun ò fowó but òun gangan lòun fẹ́ invite tó bá dẹ̀ ti ń bọ̀ kó bá ń kó mọ́tò méjì tó tóbi lẹ́sọ́nà kó dẹ̀ kó èèyàn gidi sí i kán wá rí i kó fi jojú wọn kán mọ̀ pé òun léèyàn lára ní tí yẹn fẹ́ fi ṣe nìyẹn bọ̀ bó ṣe wà yẹn ó sì máa bìlíìfì pé ọ̀gá ẹ̀ lòun jẹ́ òun international person òun tó máa ń ṣe dán bàjẹ́bàjẹ́ ó ní dán ni egbin ọ̀run idán tó bá gbọ́n idán gangan idán idán gangan idán ni onídán ni ó ní mo ṣe béèrè lọ́wọ́ ẹ̀ pé ọkọ ẹ̀ kọ̀ kò gbà mọ́ and again ní during that time tí a lot of crisis ń ṣẹlẹ̀ ní ọ̀nà Sango Ọ̀tà ló dédé pé ọkọ ẹ̀ pé wò ó jọ torí ọlọ́run òun fẹ́ investigation òun fẹ́ kó gbogbo property òun sí ọwọ́ ẹ̀ jọ torí ọlọ́run ìyẹn ní má kó sọ́wọ́ òun fẹ́ lọ kó sọ́wọ́ àwọn lọ́ọ̀yà what is the meaning of that She sickness yẹn ó ti lè bẹ́ẹ̀ ni kò depreciate now this lady ẹ rí ìgbà tó tún kú tó tún ní wọn yà tí gbogbo èèyàn lọ fi picture tó lọ fòkú ẹ tún ya fọ́tò tó tún gbé sórí mídà yẹn ẹ rí pé ó pupa síbẹ̀ ni òkú tó bá ti kú tẹ̀mí ti rí rí o mo sọ yẹn Ègbé ọ̀run òpupa tó cousin mi tí mo sọ Kẹ́mi. Bẹ́ẹ̀ ni, kò pupa tó Kẹ́mi. Natural pupa ni Kẹ́mi ò lo cream àfi tó bá fi Vaseline para. Ṣé ti yé? Ó dẹ̀ pé kẹsàn pé àwọn Portugal àbí irú Fadi Fritz yẹn sì kẹwàá sẹ pé ó fẹ́ lo cream àwọn òyìnbó tó wà ní Canada sí kẹwàá pé wọ́n fẹ́ wọn ò lè lo cream kò sí nǹkan tó fi wẹ̀ tí wọ́n ní pupa síbẹ̀ kò sí pọ́n fọṣẹ dúdú wẹ̀ wọ́n máa pupa sí ni Anybody, may Almighty God forgive you forgive you too amen you pray for me may Almighty God forgive you too okay may Almighty God forgive you as well let people talk i'm not a novice mi ò ṣe àwọn ọmọdé sí oriri ayé tó kàn sọ̀rọ̀ lórí social media i'm talking with experience boyo i've said it mo ti sọ nísìn mo ti kọ́kọ́ mú woli woli mi ò fẹ́ dárúkọ anybody but mo dárúkọ ìkan and I'll be measuring nails a lot of things like that No one ń ṣe ọjọ́ tó ti tó ti ń ṣe Facebook mi báyìí àwọn míì tó máa ń preach yẹn mi ò kí jẹ́ kí wọ́n tún sọ kọ́kọ́ fún yín nígbà tí mo wà ní Dubai bọ̀bọ́ yẹn ló máa mọ̀ mí sí mi lè mọ́mọ́ mo fẹ́ release orin kan gbà yẹn the spirit of God said to me that I should release one song orin yẹn ti wà nínú ọkàn mi ti orin yẹn bí orin kí àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ìrònúkúwàdà ni mo oríṣiríṣi mo ṣàpalẹ̀ mọ́ ní báwo mo ṣe lè torí nígbà yẹn Ọlọ́run sọ fún mi if you don't release it now you will not be able to release it ngbà tí mo dẹ̀ fẹ́ ṣe ngbà yẹn mo wá bèèrè lọ́wọ́ wọ́n ọmọ ṣọ́ọ̀ṣì wa kan ó wá ní ọmọ yíbò kan ọ̀rẹ́ òun ni ipò máa ń ṣe ó ní mísà àwọn mísà tó máa fi mísà orin yẹn pò máa ń ló máa ń help wọn ní ìlú yẹn gbà yẹn gbà yẹn mi ti promote olórin rárá o ó ní ó máa help mi ó lè bá mi mí sẹ pé so má kàn lọ orin yẹn wọ́n gbọ́dọ̀ gba orin yẹn sílẹ̀ máa lọ sí ilé ẹ̀ ló ti ń ṣe studio níjọ́ yẹn tó mú mi lọ ọmọ mi àti ta nínú àtọmọ ọ̀dọ̀ mi ta ló máa mi ṣiṣẹ́ ń gbà yẹn ó dà pé mo ní ọmọ filipino kan aṣá lọ àmẹ́ta so ngbà tí mo wá kọ orin yẹn ó wá ń gbà tá a kọ débi kan wá ní mísà àwọn ṣe kinní gbàtẹ́ni yẹn wá ká tó bẹ̀rẹ̀ mo gbàdúrà àtọwọ́n tó lé bọ̀bọ̀ yẹn sọ fún mi ẹ mọ̀ nǹkan tó sọ fún mi ìyẹn tó jẹ́ ọmọ Yorùbá yẹn tó jẹ́ ọmọ ṣọ́ọ̀ṣì wa yẹn ó ní à ah. ó ní mo ní yẹs ó ní mi ṣe jẹ́ ká dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ sí bíbá mo ní ṣèbí ṣọ́ọ̀ṣì rìdíìmù là ń lọ yẹn ṣèbí ṣọ́ọ̀ṣì rìdíìmù ó ní ṣọ́ọ̀ṣì kan ló wà ń bíbá yẹn ó ní ẹ wo bí ẹ ṣe lẹ́bùn ẹ ní ẹ wo bí ẹ ṣe ní ẹ̀mí bẹ́ẹ̀ mi mọ́ ṣe ń gbénu ẹ bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà ọlọ́run ti yín adẹ̀ lè rí ọwọ́ àdúrà lára yín ó ní tí a bá dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ sí bíbá yìí ó láwọn èèyàn a lot of people wa ń bíbá yìí need ń nídìí àdúrà gan need dẹ̀ láti máa lọ ríyàn tó máa cancel àti gbogbo ẹ̀ ó lè máa make ẹ̀ gan gbogbo àwọn church tó àwọn pastor tán àwọn wòlíì aláṣọ fi náà sọ pé wọ́n lọ tẹ̀dó sí Dubai yẹn kò tí ì sí kọ̀ọ̀kan ní Dubai ńgbà yẹn none of them in Dubai none of them in Dubai then mo wá ní àmórẹ́rìn ah, mo ní <laughs> you want me to be mo wá fẹ́ gbàgbọ́ yóò fẹ́ máa pè mí mo fẹ́ fẹ́ sọ mí di wòlíì èké ni I know I have a calling but ọlọ́run sọ fún mi pé mọ́tò ni mo wá tà ń bíbáyìí àmọ́tò dẹ̀ mo wá rà ń bíbáyìí kò mí pé tí má sàvọ̀ ọlọ́run tí bá dẹ̀ mo dẹ̀ ń sàvọ̀ ọlọ́run lára àwọn ènìyàn tí bá rí èèyàn tó bá ń lead you know I do it's not by you um, having a church pé kò kọ́ auditorium nìkan àbí kò kọ́ building kò kóyàn sí nìkan ló máa fi sàvọ̀ ọlọ́run àbí àwọn nìkan tó bá ka bíbélì nìkan ni ènìyàn ọlọ́run làwọn oníṣẹ́ tó ń ṣiṣẹ́ fún ọlọ́run bó ṣe gbà lẹ́nujọ́ mẹ́ta igan even àwọn olórí tó bá ṣe dáradára they are working for God èyí tó bá ṣe burúkú working for Satan So it's not only for it's not only few of us that preaching the gospel alone, carrying the Bible alone that is working for God. So the person told me that we should do that. I said, why should I do that? Why should I do that? That was 2010 and 11. That I should do it. All this, ní gbogbo gbà yẹn, tó ń sọ ni 2010 yẹn. To ni 2010 yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ iṣẹ́ wòlíì lọ́dọ̀ òun bẹ́yẹn. Ìgbà tí mo dẹ̀ ń sọ̀rọ̀ àwọn wòlíì tí mo sọ pé wọ́n kó wá sínú ilé mi ìyá àríkẹ́ yìí àti kí lorúkọ obìnrin yẹn ẹni tí mo ń sọ yìí bó náà ṣe jẹ́ wòlíì tó ọkọ elégbò lẹ́sẹ̀ àwọn wòlíì yẹn àwọn obìnrin tẹ máa ń rí wọn yẹn ìtọkùnrin wọn bá le dáadáa nítorí wọn ti lọ wọ iṣẹ́ kíṣẹ́ àjọyọ̀ lóríṣiríṣi náà ti wà lára tiwọn ọkùnrin tó bá ń bá wọn sùn wọn dàbí àwọn ọkùnrin tá máa ń explain tá ń ṣàlàyé pé wọn ba yéèyàn jẹ́ iná ni it may not even be them it's the spiral i mean the power of that e-, ewé àti egbò àti àwọn àlùjọ̀nù tó ti kó sára ló máa máa báwọn èèyàn fa wèrè ẹni tó bá ti bá wọn sùn tó bá wọn lò pọ̀ á máa dimilish ògo wọn á máa báyé wọn jẹ́ á máa set wọn instead of kan máa lọ sókè á máa yọ gbogbo àga àkàbà ògo wọn á máa reduce á máa kan lẹ́sẹ̀ á kan lẹ́sẹ̀ they will be bid wọn wọn lo ògo ẹni yẹn mọ́ títí wọn wọn máa crash ògo ọkùnrin yẹn wọn máa sọ pé may God forgive you may God forgive everybody. ẹnìkan ní many secrets are going still going to be open yes ọkọ ẹ̀ lòun ò gbà kó padà wá sílé òun ó nẹsẹ̀ síta lẹ́nu yẹn ní gbogbo àtà fi ń print tó fi máa ń sọ̀rọ̀ tí bá ti ń sọ̀rọ̀ òun báyẹn tí bá sọ̀rọ̀ against àwọn pásọ̀ kan tí bá sọ̀rọ̀ against àwọn pásọ̀ kan tí bá sọ nǹkan tó ń ṣe fún mi mi ò déédéé jáde nísìsiyìí máa bu kí n sọ pé ebi àná ṣe kíkan no tí bá ṣe story ẹ̀ nígbà yẹn àwọn èèyàn máa nítorí pé ó ń ṣò mọ́tò ni ó ń ṣò gbá ó àwo honestly tó bá ti tag mi báyìí máa tag ẹ̀ ni Online my Ngbo, she's a beautiful person, face to face like this. But a lot of these beautiful faces with horrible attitude and horrible secrets. <laughs> What about that? A lot of things don't share. ṣẹlẹ̀ ní Nigeria wa yẹn. To God who made me. Ọlọ́run who mí ṣe. In fact, Ọlọ́run who tó bá fi mí experiment Mama má má pa mí o. Jẹ́ n gbádùn ayé o. Tọmọtọmọ mi ni o. Àjàjà ọmọ tó fún mi. kire mi kire mi ṣojú o bẹ́ẹ̀ ni o káyé ẹ̀ má ṣòfò láyé mi láéláé kí n gbádùn kí n dẹ̀ gbádùn ìyà tí ẹ̀sìn mẹ́mẹ́mẹ́ tẹ̀ fi mi ṣe láyé ṣé ẹ rí tí àwa yìí tí a bá dàgbà tá a bá lọ síbi tá a gbà ń lọ we are like experiment ni wọ́n fi wá ṣe let me tell you now ní orí social media mo kàn fẹ́ sáré já sí mo máa padà sórí ọ̀rọ̀ márùn-ún yìí o mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí tí ó bá àwọn èèyàn máa bìlí pé bí àkáǹtì mi ṣe wà mọ́nítẹ́ ó yẹ kí n lè gba owó tí máa fi sanwó ilé lóṣù ó possible láti wà tó ti monetize account mi but àwọn ọ̀tá kan wà lórí social media yìí ìyẹn ọ̀tá number one tí àwọn èèyàn ti wò pé àwọn ti ṣèkà fún wa ti sọ̀rọ̀ wọn wọn ò ní jẹ́ tẹ̀síwájú ọ̀tọ̀ làwọn yẹn tá a sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ wọn ò dẹ̀ mọ̀ pé yàrá tó máa bá dé fún wọn because a lot of things ló ti ṣẹlẹ̀ lónìí tó yẹ pé tí wọn bá ṣe fún mi ó possible kó má ṣẹlẹ̀ tí àwọn náà ò ní like nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ṣó ti ṣe because ò ní ṣèkà fún mi kí n má ṣe ẹ̀ kó kàn jẹ́ pé dáadáa mú kàn wà ẹ lè pè mí ní gọ̀gọ̀ṣú mi ń ṣe gọ̀gọ̀ṣú ẹ lè pè mí ní ọ̀dẹ̀ òdìdà rẹ tí ọmọ kankan mi ò ṣe òdìdà rẹ bọ́lá nǹkan ṣe wù ló ṣọlá ẹ̀ ó kàn fi ògbèdà mọ́ ọlọ́gbọ́n now àwọn ìlú Canada ibi tí mo jókòó sí lénìí ó yẹ kí n lọ fún exam so that ó ní tẹ̀sẹ̀ tí mo fẹ́ ṣe tí mo fi lọ tí bá ti ṣe báyìí wọ́n fún mi ní owó yẹn wọ́n máa fún mi lára ẹ̀ tó máa relieve mi wọ́n á dẹ̀ fún mi ní míì máa fi lọ school ẹ̀ tí máa san padà mo wò mo wò dáadáa mo wúra mi ni pé èmi á wà nínú gbèsè ọmọ mi màá máa lọ skul kan tí bá ṣe tán tí mo ṣe skul yẹn tán màá tó padà lọ máa sáàvù ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ tí bá sáàvù wọn tán màá máa san gbèsè yẹn owó tí bá ti ń gbà mú mẹ́tì mo lọ gba sáré màá máa fi san gbèsè tí mo lọ yá àbí bẹ́ẹ̀ kọ́ tí bá san gbèsè yẹn tán mo kàn mo kàn use mo kàn use i'm just using myself for people i'm wasting my time i don't want to mi ò fẹ́ kọjá mi ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n the spirit of God mo ti ṣetán mo ti book appointment and the spirit of God said something to me mi ní tọ́lọ́run dẹ̀ sọ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ it's going to be my personal things now ìgbà tó wá di ìgbà tí ó yẹ kí n àwọn èèyàn wá ń point àwọn fídíò tí mo ti tí wọ́n ti monetize ó yẹ pé ó go viral <laughs> ṣe rí gbà tí fídíò yẹn go viral One strike page me. my page was strike one one of my video again go viral of recent one short clip bẹ́yẹn oh go viral lẹ́nu ọjọ́ mẹ́ta bó ṣe go viral wọ́n ti strike page me. ṣó ti eyín ẹni tó dẹ̀ strike page me. mi ògbólógbò ìkà tó wà lórí Facebook ìkà olórí àwọn ìkà tó wà lórí Facebook ìyá arúgbó yẹn òun ló strike yẹn òun ni mo pariwo ní ọjọ́ yẹn bó ṣe strike yẹn during that time yẹn wọ́n fẹ́ jẹ́ kí video everybody go go viral àwọn tó ń ṣe but kó tó di pé wọ́n jẹ́ kó go viral yẹn wọ́n make sure pé wọ́n strike page ti tèmi ẹsà board ní gẹ́ń dárúkọ ló strike page mi nígbà yẹn bó ṣe strike ẹ ni mo ṣe jáde ni mo ṣe lọ open eh oníyẹ̀yẹ́ tí mo kó picture ẹ̀ sí mo tún wá kó picture ẹ̀ sí orí Auto Success Ola níbi àwọn horrible horrible video níbi tó ti nígbà tó sì ugly kó tó di pé mo gbé ọ̀rọ̀ wá sórí social media yìí káwọn tí mo gbé wá kán tó promote ẹ̀ káwọn tí mo gbé wá kán tó promote ẹ̀ nísìnyí wọ́n ti wá dá monetization yẹn padà ní few days ago èmi ò gbowó normally nsí tó bá yẹ pé wọ́n sanwó ó yẹ kí n gbowó ní oṣù yìí ṣó ti bẹ́ẹ̀ tó bá pé Facebook gbowó tán sanwó yẹn at least mi ìbá gbowó máa ṣáà gba bí òjú bóyá five hundred or six hundred ní fídíò yẹn mo sì lè ó possible kiri gbà bẹ́ẹ̀ ni but nígbà tó ń bá mi boost yẹ i mean nígbà tó ń release account mi láti jẹ́ kí kíní yẹn go viral kò sí monetization lórí face kin account mi now monetization maybe wá padà wá àwọn Quebec àti Canada àti àwọn èèyàn tó máa ń monitor mi tó ń fẹ́ máa limit owó tèmi máa ní lọ́wọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí point fún mi pé I must pay this money because this money come to my account ẹ mọ bó ṣe máa ń sọ ẹ mọ bó ṣe máa analyze ẹ máa ṣe mọ̀ pé mo mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ fún mi now ọjọ́ tí mo ní mo ń lọ sí Quebec àbí tí mo sọ pé mo lọ sí Ottawa mo ń padà bọ̀ láti Ottawa wọ́n fún mi ní ticket lẹ́yìn ìgbà náà wọ́n ní wọ́n hold gbogbo nígbà tí a ń ṣe tax returns yìí owó tó yẹ kán fẹ́ mi wọ́n hold ẹ̀ láti san gbèsè bẹ́ẹ̀ ni ọkàn mi balẹ̀ pé à ah, tọ́mọ mi máa fi ṣe tán tí kò máa rówó lé san mí ni mo fẹ́ raṣọ mo ì láṣọ tí mo lè wọ̀ sílé tó bá wù mí láti múra mo láwọn aṣọ tó ti eyín to my standard to my little taste ó ti eyín ọ̀gá dẹ̀ ní amúdà ọ̀pọ̀lọ́ ni ò lè múdà ọ̀pọ̀ ni ọ̀gá tún ní ìyá tíṣà ọ̀pọ̀ ni ò lè sọmọ ìdí tíṣà ní o lè kọ́ ọmọ kọ̀ọ̀kan láti jẹ́ pé o lè di teacher now wọ́n strike page yẹn ìgbà tó wá padà wá sí àwọn èèyàn máa ń fọkàn sí pé èmi máa gbowó to God who made me tí Facebook bá san owó kọ̀ọ̀kan fún mi ní oṣù yìí ìyá bíbélì kò jẹ́ tèmi tí Facebook bá san owó fún mi but àwọn èèyàn yẹn tó ń ṣọ́ mi ní ìlú Quebec àti ní Canada ń bí wọ́n rò bóyá mo gbowó àwọn fídíò mi mi máa go viral ìgbà tó kó báyìí wọ́n ti strike ẹ̀ torí àwọn èèyàn ń ṣèkà fún mi normally kò yẹ kí n máa pariwo pé kò sówó lọ́ọ̀ mi wọ́n máa sọ pé ẹ ọmọ nǹkan àwọn tí wọ́n bá ti ń tewé ó máa lọ léwé yẹn because they want to patronize they want you to support their deed evil things wọ́n ṣe láti sọ pé ewé àtẹgbò tó bá pò nǹkan pọ̀ ló máa sọ ẹ̀dọ̀ lọ́lá àwọn èèyàn tí a dẹ̀ ń sọ tòótọ́ láti lè dúró sórí òtítọ́ tó tún wá jẹ́ the two preachers too they are not ready to support you they are not ready to support you because they want to ban you they want to humble you under some demon to mẹ́tọ́ àwọn to wà demonic tó ti lo gbogbo àwọn concussion to ti lo gbogbo àwọn jazz to ti lo gbogbo jargon to ti lo gbogbo evil wọ́n máa fẹ́ fi pé if you are not doing bad thing under God have ó yẹ kí ọlọ́run ti dáríjì ẹ̀ kó ti gbọ́ tiẹ̀ láti ní owó tí wọ́n bá jí àti tó bá fi pápá wọ́n bìlì pé òun lọ́lọ́run fi ń dáríjì hàn àbí tó bá kó ìwó owó àti ọrọ̀ àbí tó lọ ajá ìkóríṣiríṣi we have a lot of experience to tell you guys here àwọn èèyàn wọ́n di nǹkan sì ni wọ́n ń pè blessing ìparapọ̀ awọ àwọn ẹlòmíràn wọ́n sọ pé kò sínú click, we cannot even accept her she is not in our click. so she had to do it alone and the clique kẹ̀dẹ̀rẹ̀ a lot of clique wọ́n máa fi clique yẹn jalè wọ́n fi a lot of click. wọ́n fi bayé èèyàn jẹ́ a lot of click. Click tó ń fi ń gbàyàn là kò pọ̀ èyí tó ń fi bayé èèyàn jẹ́ ló pọ̀ jù i'm not reading any comment but let me read it now ẹnìkan ní okay sorry. mo fẹ́ ka kínní ní ẹnìkan ní go straight to the point all right ẹ má bínú ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tó bá ti ra ìwé ìṣílẹ̀ kan ìwé kọ́bọ̀ kan ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀ hmm, wọn ò ní jẹ́ kó wọn kó ba lè farabalẹ̀ ká kó ba lè rà tó bá jẹ́ pé wọ́n fẹ́ wo ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀ ni. <coughs> ojú kí ní ṣíṣe balabala. ẹ má bínú. okay eh. may almighty forgive you ami love you ma thank you god bless you Monisola, God bless you. Abbas, God bless you. Risikat, Adebule, Onoshoga. Many secrets are still going to be revealed by God's grace. Good afternoon. Please assist me with 1,000. Would you bó ṣe fine. Ah, Would you ẹ wo picture tó lò bó ṣe beautiful. Oṣù ti parí. 1,000 àbí? Send your account number naira to cook for my children kí ló dé tí ẹ to cook for your children how many children ló ní please nothing to eat at the home tí n bá fi parọ́ fún yín kí n má kóun má jèrè kóun má jèrè kì í ṣe mi kóun má jèrè ọmọ òun kò sí anything ní o ẹjọ́ how did you get eh, kí lórí ibo ló ti mi ìka tán gan okay ó ní okay account number eléyìí All right. I'm coming. I want to take this thing. Mama, ma worry. Tó bá ti I may not you may not see it now, but uh, I'll, I'll send you the. Èmi gan mi ti rówó tí mo fẹ́ fi sanwó lé mi. Wọ́n fún mi lówó. Ṣé o ti yé? Àná èmi kẹ̀lẹ́ tí bá ní kán fún mi. Everybody nígbà yẹn tí bá gba tí bí fídíò mi ṣe go viral but now kí n continue mò ń bọ̀ náà ṣe rí fídíò mi wọ́n ṣe mò ń bọ̀ kí n tó padà sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ màdámù yìí ọkọ lady this um, on Facebook wọ́n fi mí ṣe a lot of experiment, experiments fídíò mi kan níjẹta lórí Auto Bola lórí Auto Success kò sí monetization lórí ẹ̀. E ogo ó ṣà lọ sókè díẹ̀ kò sówó ń bẹ̀ orí Auto Bola yẹn they will make sure they don't put you you don't have many even what tún wá sọ fún mi níjọ́ kan níbí I know the problem is from some certain people ní America àti ní Canada ni problem yẹn ti wá tí wọ́n ti restrict wọ́n that ti hold the account be because one of her teach me ní bad lesson of my life eléyìí oníkálukú lesson ló wà o tí nǹkan bá ṣẹlẹ̀ I pretend as if I don't know if i don't know is pàápàá ọlọ́run máa fi ràn mí nítorí pé nígbà kan kó tó di pé àwọn nàìjíríà kan tí gbogbo wọn tó bò bá ti pé you can also get money all those things èmi náà ṣe ẹ̀bẹ̀ wọ́n ṣe monetize account mi nígbà yẹn ni so mo wá ṣe video. kan ó wá go viral bákan mo wá mú owó tó wà lórí ẹ̀ níjọ́ yẹn mo wá show ẹ̀ níta pé kán wò pé iye báyìí báyìí tó bá ti pa iye báyìí iye báyìí ló máa pa pé tó bá ti fídíò ẹ̀ kan bá ti wọ iye báyìí báyìí iye báyìí báyìí ló máa pa láti ọjọ́ yẹn normally pé tó bá ní one thousand pé o lè ní o yẹ ó lè ó yẹ kó o lè ní tó bá ní one thousand like àti what i mean Kini kan ta lè lè ọ̀nà nọ́mbà mi kì í gbé ọ̀nà so láti ọjọ́ yẹn tí mo ti sọ̀rọ̀ yẹn wọ́n wá gbé fídíò mi ibi tó yẹ kí n pa ten dollar wọ́n wá fún mi ní ten cents gbogbo fídíò mi tó bá go viral two cent three cent normally kì í ṣe owó tó fún wọn lórí Facebook nìyẹn mo mo dẹ̀ mọ àwọn group of people tí wọ́n péjọpọ̀ tí mo rò pé èèyàn èèyàn ni wọ́n ó they are big people in the world tí wọ́n dẹ̀ ń dì pẹ̀lú èmi náà tí mo mọ̀ kò ṣe bó dédé dì pẹ̀lú mi wọ́n bìlíìfì pé ìgbà tí wọ́n bá san owó fún wọn yẹn àwọn aráàlú èmi ò dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ńláńlá bí aráàlú àti gọ́ọ̀mẹ̀ntì ló ń wò mí that's one thing tẹ́mi ò mọ̀ so they now see it like I expose them and a lot of people who are making such ẹ mọ̀ àwọn tó bá ní million tó yẹ pé tó bá ṣe fídíò wọn kan million million million ló máa wọlé wọn ti wá calculate so this is what the money these people are making àwọn yẹn wá bìlì pé bóyá èmi mo expose ẹ èmi dẹ̀ teach àwọn èèyàn ọ̀rọ̀ tanimodẹ kọ́lẹ́jọ́ yẹn Àgbàlá Gabriel ni ẹnu ẹ̀ ń ṣe mí ní ọjọ́ yẹn pé wọ́n strike account ẹ̀ wọn ò rò gbà mọ́ ni bó ṣe rérò yìí kó lè lọ sórí youtube kó dẹ̀ wá sórí facebook kó lè ṣe báyìí báyìí báyìí báyìí láti máa fi gbowó pé torí àwọn tó ń dáwó fún ọ yóò lè má jẹ ojoojúmọ́ ni wọ́n máa dáwó fún létà á lè jẹ́ máa rí owó láti sponsor gbogbo àwọn charity àti nǹkan tí ó bá ń ṣe you understand me i was thinking for the people less privileged tó ń ṣoore fún ló jẹ́ ìṣe bẹ́ẹ̀ kì í ṣe pé bí a mọ̀ ń wá familiarity ẹ̀ ẹ̀ ti understand bẹ́ẹ̀ but after ìgbà yẹn náà nǹkan òun náà fúnra rẹ̀ nǹkan ọ̀rọ̀ tèmi bá ti sọ báyìí wọ́n á rí mi fín bíi pé mo jẹ́ ọmọ kékeré wọ́n á pọ́n ẹlòmíì lé bíi pé ọ̀rọ̀ tèmi bá sọ báyìí wọ́n á come for me attacking me attacking me attacking me táwọn others bá sọ báyìí wọ́n á cool down fún wọn pé àwọn yẹn ló ní right láti sọ ọ̀rọ̀ wọn because there's some people that is giving you àwọn ò dẹ̀ mọ̀ pé àwọn miss yẹn tó bá ti fi búburú sọre ó ì máa jèrè burúkú tó ṣe yẹn lọ́jọ́ ọ̀la sórí tó bá fi búburú san oore ibi òní kò náà yé ó lè máa dùn fún ẹ ó ì máa korò so ẹni tí mo ṣe àwọn nǹkan tí mo ṣe ń fi mí ṣe experiment yẹn so I, I regret it pé oh to be honest to be faithful to be loyal to want people other people to be growing also they can use that to to destroy you and also to to uh, they will make sure to bá ti fẹ́ káwọn èèyàn máa ga èèyàn púpọ̀ ga èèyàn wọ́n máa make sure pé wọ́n crush ẹ̀ ni bẹ́ẹ̀ that's one thing I know about people you understand me and that's why a lot of problem will be going on. Hmm? And I mean, if they allow me to make money, why not? Of recent, I was thinking that, ah, let me check my account. Maybe I can even fight back. Oh. You understand me? But they don't understand. Irú àwọn video mi to go viral yẹn. They'll be expecting that, after all, this lady video go viral. She should stop crying for money. But that time the video go viral, they strike my account. There was no monetization. The time about back, they were look at this one, there's monetization now. The monetization is not now that it went viral. When you now see the monetization now, it's already went viral before the monetization. During the viral, there was no monetization on it. They don't understand. I'm telling you authoritatively now, I'm not saying this. I'm not, and I'm not, I'm not going to be ashamed of it. The money owó tí ma fi sanwó, tí ma fi san lára, tí ma fi sanwó lé mi, tó ma parí lọ́la, mo lọ yá ni. Bible lele kì she ṣe owó because I didn't get money. And this is part of things that people, wicked souls, all these people, tó máa fẹ́ kó o darapọ̀ mọ́ àwọn kankan tó máa fẹ́ ṣe fún ẹ àwọn ìkà àtàwọn ìkà àwọn èèyàn tó ti ṣèkà fún wa tó ń bèèrè pé a ṣèkà fún ẹ a máa ń ṣèkà fún ẹ ni a kì í jẹ̀bi lórí ìkà tá a bá ṣe bọ́ wọ́n ń jẹ̀bi lórí ọ̀rọ̀ mi tí wọ́n wá fẹ́ máa wò pé a fẹ́ máa fagbára wọn ò ní rówó a fojú kún ẹ but I promise you àdàbí tọ́lọ́run bá ti kú torí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá ti dá sógun ní kọ̀rọ̀ ní gbangba lórí ọ̀rọ̀ mi jáwọ́ nínú ọ̀rọ̀ mi stop doing evil to me i'm here to do good and i'm not ready to do bad to anybody and i'm orí òtítọ́ ìní máa kú lé mi ìdẹ̀ ní kú lọ́mọdé òtítọ́ dẹ̀ máa ń lérè òtítọ́ dẹ̀ ló máa ń lékè irọ́ lórí òtítọ́ ìní máa ti ṣe rere lórí òtítọ́ ìní máa ti lọ́lá ni máa dẹ̀ ti lówó mo ti ní ọlọ́run dẹ̀ máa increase mi ìṣòro àti position tí mo find ara mi báyìí tí kò dára lọ́ọ̀ máa gbé mi tẹ̀síwájú má kúrò nínú ìgbèkùn sí àwọn akọ àti abo ìkà tó ń fẹ́ sọ ara wọn sí èmi àtọmọ mi ní ìgbowó but wait, they want me to shut up and you know what yesterday I collected this they sent this to me last week I received it yesterday on Monday oṣù dẹ̀ ti parí let me show you one thing mo bá omi ò tí play àwọn wicked souls yìí tán o bọ́tì ọ̀nà ẹ̀bùrú lọ síbì kan ikú náà ní èrè ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ ní jẹ́ ǹdẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n fẹ́ ti ọwọ́ tèmi bọ̀ god for bí èmi àtọmọ mi irọ́ ni kàkà kí èmi wà ní ìgbèkùn ó ti ṣẹlẹ̀ sáwọn kan rí i don't need to boast but uh, let me just let me just show you uh, my personal okay in Quebec I want to show you something notice of assessment no man máa ń after every year to bá ti ṣe kínní ẹ̀ i mean my assessment was made on the June fifteen i received this one they send it to me already by by my kínní so the balance due is zero zero lórí for the two thousand and thirteen i mean twenty-three sorry o two thousand and twenty-three and um, you know why They supposed to give me some money, which is uh, because I wasn't working and I have a lesser hour. They supposed to give me some money like the return, the money They supposed to give me was uh, hundred from Quebec. I'm telling you nothing but the truth. They now said they did their findings and the feasibility study, this and that, that, that. They deduced it. So instead of the money to come to me, they now said they use the money to pay part of the bill. The money they gave me that time when I came to Canada as a refugee, those money that they used to assist us, they asked me to pay my back in Quebec. And that's why yesterday I was supposed to do something. I don't want to go to the school again in Quebec. So God who made me. You know, and, I, and I'm telling you, they say, ah, my country is very hard. I want to go to my country. I say, I want to go home. I, although I'm a citizen of Canada, yes, which I'm going to, I'm not going to disown Canada, okay? So, but at the same time, you move at time. When you don't move at time, you don't see things at times, okay? So, on this one, 2000 and to be paid. Eh, eh. now, they sent me another one, notice of assessment of uh, 2022. I never filed for 2022. But they now said um, I should pay one seven hundred or something, which every year, since I came to Canada, the money I've made for those five years from this system, the original system, you understand, I mean, working and those things, you know, I'm not making some money that some people even make for one or two years. They say I must pay 700, but I said, which 700? I was thinking, do you know what I think? They actually, because they believe there's money that the Facebook have paid me. Apart from the 1,500 that they supposed to pay me that one more TV, they now said they use it to deduct, to pay part of the money they say I should pay back the other time. You understand me? That to tell me no money was being paid, zero, zero, they been rotating there. So they say I'm supposed to collect like, they're supposed to send me nine hundred and six six five point eight seven. So, but now they write, they put zero, zero, you can see all right so and another one they now say i must pay another money balance due and i must pay may 8 at least may 8 where did they want me to pay this one they are calling i'm going to call them and ask them i don't even want to call now because this all this thing when i'm reading it if i'm not strong i'll be thinking i'm not making money and they're telling me to pay money back what did i do how much did i make in the system that i will be just paying money even the business that I thought the business have been closed because they I was wrote. I mean, they sent me a letter. Sorry, they sent me a letter 2021 that my company is being closed, and I zero my mind that there is no more company. Even the uh, the business account, I'm no longer running it because the business is closed. That's what they said, and the business, the, the everything was dormant. But unfortunately, they said the company is not closed. I said, ah. I asked them why. They said, oh, it's because Then, I don't know. They said maybe one thing or the other because I filed one and they were still expecting me to file the remaining one. That's why they never close it. I said, okay. And I filed it. I just put zero, zero, zero, zero. If I want to claim money back, I have some container that I sent that time. I only register for export. And any card that has a, only export uh, something. You understand me? I couldn't clearly claim anything. Those receipts that I have that are supposed to, when I, you can file for refund for the company. I didn't. The business, the money I invested in the company, gone. Even for me to work as a working here, it's gone. But I have to reschedule myself. Though I think now thinking out, no, I don't want to expose whatever again. So they asking me to pay money back because they are believing I have money and they also they Facebook have paid me. Facebook didn't pay me anything o oh. and I'm not lying. So if account is being shut, I mean being flagged when the monetization is no longer there, even if everything went viral, you can get money. You can only get money on stars and how much before you can you you can make 200 in star and you want to be star but gbogbo platform ẹ eh, jẹ́ kó tó lè make it 200 300 nínú star sáà náà máa jù wọn máa jó tíyé bó ti èmi ò wọn fún mi lówó mi dẹ̀ make sáà bẹ́ẹ̀ mi ò gbowó owó tí máa fi sanwó lé tí máa fi san part owó lé mi mo lọ ya ni to God who made me ah because I don't want my daughter to be stressed and I'm doing that for my daughter if it is me alone I will máa ti lift ẹrù mi tó bá lè lift sínú mọ́tò máa ti drive out of this marriage lọ wá ilé tí mo mi but my daughter she's in school in Quebec My daughter is in, is in school. So the test, the trouble is too much for me. And it's giving my daughter. That's why most of the time I will tell you, don't worry, don't worry, don't worry. Because she's also bothered. Anytime we receive letter like this, and I receive what, all many attacks, and the other day she even sick. We go to the hospital, they didn't treat us. I don't feel like, I don't want to stay in the midst of people who don't like me. The vicinity, they don't like me. And I cannot force them to like me. Because it's not my country originally. But at the same time, there's a law that band the whole world together. That if you are having problem in your country, you can also choose a country you like and reside and seek asylum, asylum. And you'll be protected and you'll be, you know, everything will be okay. And I cannot force people when I have the right. I mean, if I claim those rights, and if it's not coming to pass, and there is no law that the boundary line now, and nobody could stand to, to stand for me, only God. So, I cannot force anybody. You understand me? And most of the time, people say, just be quiet. Don't say anything. If I don't explain to them now, they'll be thinking, oh, they pay her. But you can check my account if I have the money. Check it. But you know what? I'm not ashamed. To say this boldly, I'm not ashamed. But I will come out and tell you that I've given people money before. And those people are not, they are, even the way they have, they are not ready to rescue because they believe that even we did to her, she exposed us. Why I, uh, we cannot help her. But you cannot help me. You pay whatever you are. And that's why I'm ready to make trouble with some people, not with the wrong people. Like Canada, be they gave me something. They believe I'm not right for anything in their midst. So I will excuse them. I'm not going to be angry. There's a reason for it. And be, and also I believe so much that my country people are part of the sin. You understand me? I believe you so much. You understand? So I'm not bothered and I'm not worried. because they believe that oh one of our video I saw it a lot of white people have been coming to comment under the video that this video you should not be lacking money now you should not be lacking money now this video went viral when they were when they went viral when I was causing Esabod that time fighting with her seriously all of them many people say they come out. don't do that don't say that yeah you mocking a child you shaking it on do you know what you have done to me do you know what people pay her to do to me a lot of people let me tell you people giving as well to Esabod now they are friend to this arm robber that stole from me what is the name the terrorist boy um Kokosaria. Kokosaria. the people giving Esabod advance." They are just doing that to torment me, just to feel like we don't like her. But they stole my money. I rented in her house. She stole my, I mean, he stole my money. In fact, he rented the apartment I paid for two years. I spent only eight months with all my good inside. He packed all my good out today. And with my money, no money was refund. All those my things inside, I didn't see them all today. And he rented it out. And out of this nonsense and the fraud going around me and all the evil they have done to me, is, is also is also part of it. But they are giving somebody on social media to advertise for them, to influence for them, for the land, fraud land they are selling. They are not selling that land. They only giving that land, that money to that person, just to shut shut up people's mouth. So their name will not be mentioned by that person. The person will not come against them. Are you guys what I'm saying? The people will not come against them. They are paying money to Hezbollah. The terrorists are paying money to Hezbollah to block people and to be doing evil to strike anytime they want her to strike us. So I don't have money. So and the Quebec also. You understand me? They've used the surrounding. Like today, I want to go to school. I just said, me, I'm not going to go to school here again. I know the how time I wasted, my daughter wasted. We are now in Canada. It will be seven years now in Canada. My daughter was in Kí ni ọmọ mi wà America ó ti wà ní bóyá ss2 i mean gs2 àbí yeah no gs2 àbí 3 làṣà wà lamẹ́ríkà ó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá lò five years àbí three years America, yóò máa ṣe tán àbí three years to bá yóò máa ṣe tán second láti wà university by àti wà ń bí seven years and when we we came two thousand and eighteen my daughter started school two thousand and eighteen the same the same year that's around October or so my daughter start is it October wow? Oh, but ó náà wọlé my daughter start school two thousand the same two thousand and eighteen is it two thousand and eighteen yes she started school and we are going to be seven years now two thousand and eighteen nineteen twenty twenty-one twenty-two twenty-three twenty-four by August she's going to be seven years you understand me That seven years, a lot of people, children, they finish university in Nigeria. And apart from that, a lot of stress, a lot of sin, a lot of things have happened to me. When I was talking here, like I don't feel like when I was caught, in the, there was a time I was shouting, Oh, the old one should save me. Please, the old one should save me. They asked me, Are you sure you are not saving Canada? Why are you calling the old world to save you? Then I don't even know this, I don't know what to, the Spirit of God was speaking through my mouth. Do you know what? We face a lot of stress. On this being in Quebec, if a lot of people are stepping into the case, a lot of people feel concerned about it, a lot of things will happen to what will not happen. But a lot of people, some people that need to save you at time, they also use it there to kill you. So, but to me, I will not die. My daughter will not die, but lead to the glory of God. I supposed to go to school and go write, write exam. I don't want to go. I look at when we go to the hospital, all the since I've been in Canada, I've been in Quebec throughout. There was a time I sick, I go to the hospital. It will be difficult. It's difficult for them to treat me, even in the hospital. I'm not going for any special treatment. I could not go for anything. When you go, they dodge you. They don't, they don't attend to me. I cannot go to school here. And I don't feel like serving them again. I tell you. I just want money If anybody give me money, just to pay their rent. And when it's time, just to buy a ticket and go. Because my daughter was with, if it's not because, my daughter, God, thank God for the power of God and the spirit of God that is in me and my daughter and the prayer. Kí la bá I have a psalm today. That's why I didn't go. They call me many times. I don't want to go. Why should I be going to school? I served them here. When I was serving as a caregiver, During the COVID, a lot of people die. And we go to work, we work. We work. When everybody don't want to work, then even that time I was injured. This one on my leg is getting better now. I fall in snow. Many times, a lot of things has happened to us, but another patient attacked my leg. I wasn't feeling good. On the same job, in this Quebec, they attacked me, somebody um, almost strangled me to death. One patient like that also. A lot of things happened to me, and despite that, I was being treated like that. They asked me to go to school. I said, I'm not going to school. When I go to that school, they will approve the one loan for me. I will pay part of the loan, and I will use part of it to pay the rent. What is my? I'm getting into debt. What if I go to the school and I'm not using the school to work? What is essence? I will say I'm not going to school. They called me yesterday. I wasn't even picking the call. Because I changed my mind. Why will I stay in the midst of people who don't like me? I believe now if I go to back to my country, if I explain myself, what they did to me last time, they cannot do it now. What I, what I that's what I believe. What they did to my daughter last time, they cannot do it now. If anybody try it, they're going to pay for it. That's it. So they believe the reason why I'm, I just I try to I try to divert the story quickly to explain this okay before I forget start kí má gbàgbé má bínú before I forget my before I forget so I quickly tell you exactly what happened okay about this so I'm not collecting any money on the social media the money they gave me was 210 on YouTube and it's due months like that so okay for like six years mo ti ń blog lórí ibẹ̀ owó kan tán jẹ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bíi about uh, last year about seven seven to eight months ago they paid to me that's five hundred ó ti tán ìyókù owó tórótóró tó báyìí ni when you even mention that they give you twenty two hundred what they will do they start flagging the page they start reporting you they go to YouTube now they start abusing me okay I'm not going to be intimidated by anybody if anybody to buy ṣe I'm o just run away from people run away from anybody to buy my advice. me if you want to advise me you can give me money to face my business face my business or else we talk here tó bá dé o lè pa mí ẹni tó bá pa mí ma ṣòfò tí wọ́n ti ná wọ́n ma pa ìdílé rẹ̀ ni mo ti gbàdúrà kọjá mo gbàdúrà kì í ṣe mo gbàdúrà sẹ and my spirit is cross. Then anyway, let's leave that aside. So I didn't collect any money. They come back. they telling me yeah come for your exam so that when you get the exam now the money can be approved the money they're going to be approved to me I'm going to pay it's like a loan and the the one they are going to give me free to sustain me I'll be using to pay rent what is it that èrè ìdánínú agbowóta that I'll be working just to service them and I'm not going to I won't be able to eat for my my, my daughter I'm not going to be able to feed well do what I want be happy in my life just to serve no no if you pay for you pay your rent you should be able to people should allow you to also make things to be happy if anybody don't want you to be happy they want you to die on time it's a systematical system of killing people system i mean systematically killing ẹ má bínú bí mo ṣe sọ òyìnbó yẹn ṣá systematically wọ́n ń pààyàn díẹ̀díẹ̀ me i'm not ready to die young and i'm not going to die young because ẹ jẹ́ ká wá gbọ́ kinní I am coming now. Emma, má bínú. gbogbo nǹkan tẹ́ bá ṣe normal restrict everything àwọn tó bá wẹ̀ ẹ́ wọ́n restrict wọn they reduce everything tó bá ṣe everything they put limitation on you what a life ó yá a fẹ́ padà sórí ọ̀rọ̀ ọkọ̀ ẹgbẹ́ ọ̀run láàrin lọ́kọ tìyàwó ṣá lẹ́nu ṣá sọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ ṣe jẹ́ nìyẹn kó sọ pé wà ní January third twenty nineteen lórí pé lọ finally. finally wọ́n bàtà lọ finally sá ṣé à ń kiri ẹni à ń sọ̀rọ̀ à ń béèrè ọmọ tó tiẹ̀ máa ń wáyé láàrin. so ẹnìkan sọ pé please ń bọ̀ ẹnìkan ní àbáyọ̀mí táíwò àbáyọ̀mí ó ní my dear sister eh, mr àbáyọ̀mí how are you ezekiel ó ní my dear sister jọ̀wọ́ má padà sẹ́yìn ìtẹ̀síwájú yóò máa wà fún yín ṣe you know what if i'm you see canada quebec is quebec state tí mo wà yìí ó dàbí wrong things fún mi a lot of agbọ̀dẹ náà ti gbà fún yàn a lot of people láti dààmú ayé yàn náà ti gbà síbí báyìí and one okay. The way you are living in Quebec if you don't speak their language you are going to be a problem and if they don't like you in Quebec you can, there's nothing you can do to force them you don't force them don't force them to love you they don't like you you are wasting your time when you stay there okay uh-huh. so when I tell you I'm going to if I want to go to Nigeria if I want to go to my I'm already a city I mean I have a permanent resident of Canada. If I go to Nigeria, it doesn't mean I cannot come back to Canada. But don't go to Nigeria. Yẹn mi ò sọ pé bóyá mo fẹ́ lọ gbé Nigeria, mo dẹ̀ Nigeria. But I will come to Canada. When you travel as a citizen of Canada, you can travel to other countries. but out of that six months, and before six months, you have to visit back to your country. That is, to visit this country back. When you travel to Nigeria, you can spend four months, five months, Before six months, you have to return back to this country. And if you stay over overdue, I mean, you overstay outside the country, there's something you have to do with the immigration or before they answer, and he has, to, has to be long. You understand me? Not that they will cancel your paper or they cancel everything about you. So people should get this right for me. Don't travel. There's no law that says I should not travel. When I have something to do in my country, especially when I'm here, part of potential, let me tell you, part of potential, part of potential is getting money, to to pay your duty, to pay your deal, and to do whatever. Not, I'm not saying I need money to buy house. I don't to tell to them now. I don't tell them I need money to. I mean, to buy car now. I am not saying I want to buy jewelries. I said I want to pay rent, and for me to be comfortable, my peace, I should have my peace of mind as well. I should not be antagonized. I should, should not be also um intimidated, not even intimidated. Like the people not me like uh, outcast, like a wanted person. I don't want that. I don't want people to be treating me like uh, the way they treat me. I'm saying it. So people say, don't continue. If don't come to Nigeria, I'm coming to Nigeria. I don't want that to tell me. No, nobody giving me any advice now is money, business. Buy patronize for me. When people patronize me, Those who patronize me, who gave me money to do my business, not to parent, not to eat. Eh? Patronize me. That's the only person that can. Patronize me now, okay. Maramoto, send car. This is money. Send car and send it. Buy car and send it to Nigeria. Stay there. That only, only it only save me. Do your business. But not doing business. Then telling me to be borrowing money to be servicing house and service people. No! That's it. I'm not, in. I'm not a criminal mi ò sí nínú stages. mi ò sí nínú prison mi ò sí nínú bond mi ò sí nínú bondage and nobody can bondage me again tí wájú ọba ṣe lẹ ni máa ṣe padà sí i have my my my citizenship i mean my personal i mean my card but at the same time even if nìkan bá nira fún ẹ to bá ń gbé nìbàdàn let me tell you how it work even in nigeria if you are living in sokoto or in kaduna or in abuja and the place is no longer good for you you can change your environment you can go to lagos try Port Harcourt, try another place. It's allowed. It's allowed. And when you try another place and they are still coming after you by like tracking you, like disturbing your life, you have to move. You can go and travel to another country. Your life is more important. Peace of mind is important. When somebody is not giving you peace of mind and they show you hatred and they do many things just to, to destroy your finance, they want you to fall into a category of some bad people. That's what the, that is attached, And I'm not ready to join it. I'm not ready to do bad thing. Okay? I don't want anybody to forfeit my destiny because my life, the way I live now, that's what God said I should do. And that's my life. That's my destiny. I don't want anybody to forfeit it. That will make me to put my hand in things that are not good. How many credits mo fẹ́ fi gbà láti And it's not that Quebec is not having money. They have money, but they just want to punish me for what? For what? so let's listen to this so those of you say ìtọ̀síwájú ní ọ̀pá ìṣẹ́gun mo ti ní ìwé ìlú tó bá ẹni tó bá fẹ́ ẹnjọ́ tó ẹni tó lè bá mi sọ̀rọ̀ ń sìn sit down there o òun náà ni ra mọ́tò máa patronize me àbí kó assist me for now fún owó pé okay ma worry how much is your money is the house okay i will pay it i will pay you i will pay you for one year don't worry stay there and they be working and save for hey eh, but you you don't anybody don't give me money they don't patronize my business here they don't give me job there a lot of things happen to me when i go to hospital you see a lot of things that happen i don't want to stay in that thing i have a sam i don't want to go to school here in quebec simple they'll give me money to eat they give me money to feed to pay for the rent i don't want I don't want to go to that school and after the school I'll be paying the debt and I'm not I'll be going to school again with the age ah, eh, wo tó bá stress èèyàn tó tí bá jẹ́ pé bóyá mo strong àbọ́lọ́run wà pẹ̀lú mi tí ó jẹ́ pé strength ọlọ́run là ń lò tó bá jẹ́ pé mo ṣe stress èèyàn ni ọ̀tá mi ò ti ní kú dànù ni àwọn pain tá a ti go through Lara. àwọn ẹlòmíì ò go through ẹ̀kan báyìí ni wọ́n náà kí wọn náà lọ gbàdà ni wọ́n lọ because ó ti bẹ́ṣẹ̀ lára wọn ó ti bẹ́ṣẹ̀ lọ́wọ́ wọn ẹ mọ iye nǹkan tán ti ṣe fún mi ni my daughter was sick the other day do you know how, how painful it is do you know how painful it is tí wọ́n bá fún ọmọ mi lóògùn tí wọ́n fẹ́ mi náà lóògùn ṣé wọn ò ní prescribe fún wa pé okay go to chemist i mean go to the chemist um, i mean to the pharmacist and buy this for yourself wọn ò ṣe yẹn fún mi náà mo ti lọ sí ìwọ̀n àti wá jókòó sí kùbẹ̀ is it by force. ohun ah, wáyé púpọ̀ fún pọ̀ tó pé ó lọ ni mi ò divorce hmm, tó ti bẹ́ẹ̀ so from time to time ló máa ń pè mí àwọn kọ wọn máa wọn máa kọ ọmọ wa bá mi gan alìpàdé church gbà mí mo lọ bá mi lọ bá wọn ní tù gbà mí màá jẹun màá fún bí wọn àjọṣeré. a ti ń bọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n kí a tó lọ sí agbọ̀n ọbẹ̀ yẹn bí ẹ̀ ń bí iṣẹ́ òun lè ṣe. initially kí tó pàdé ibi orin i'm a travel consultant. Consultant? báwa bí consultant. báyọ̀ ṣe visa process. ok ó fẹ́ sọ pé i'm a travel consultant oní contant ṣe mistake. kẹtì ń lọ sí Jerusalem lọ sí London America lọ àwọn tí mò ń ṣe nìyẹn then iṣẹ́ dáàdì mi estate agent ni wọn sọmọtúmù yẹn náà lẹ́gbẹ̀ẹ́ kan abaniwálé abanirálẹ ta bẹ́ẹ̀ ni o tún ti yẹn náà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ẹni tó fi support ara mi nìyẹn ń jẹ ọṣẹ àwọn dẹjẹ pé ìyẹn gan ni mo kọjú sí jù nígbà tí gbọràn wà lọgàá mi olóńdà ìyàn lóhùn mo yànda kílẹ̀ fún mo kọ̀ wá bẹ́ẹ̀ on Sunday máa wá sí ọ̀sọ́dẹ̀ bọ́dà bẹ̀rẹ̀ nípa ẹni wọ́n wá sí kí spiritual ẹ̀ kò bí ni. báwo ni èso àti ìfàfẹ́ ẹni náà ẹni náà ní wòlíì ẹni náà ní pé bó lè ṣe mọ̀. ẹ nígbà yẹn láti mi sọ fún kò nígbà yẹn gbọ́dọ̀ yẹn da lóhùn gan wọnú wọnú mi sí. o wọnú ẹ̀mí. wọnú ẹ̀mí so dáàdi mi ní pé wòlíì ọlọ́run ní ọdẹ ọdẹ advice ọ cancel ẹ̀ hmm. so ó jẹ́ ìkọ́tún tó mú àtúgbé wọn máa jọ́sìn nílẹ̀ so so so ìmísí wòlíì ibi ló ti ló ti bẹ̀rẹ̀ tó lò dáadáa. lóun yẹn sọ̀rọ̀ ìgbésẹ̀ ni pé kó tó wá ó níbi tó ń lò ó tó ń lò tẹ́lẹ̀ ń lò ó kàn ń darí ọlọ́run ó sì lè nọ́ọ̀sì. ok yà. so wọ́n ń sẹ́bi ìṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn so ó dẹ́ tó máa ń ṣe dáhùn ìlú aṣọ náà ṣe gbogbo ẹ̀ bí. ok but níbi báyìí ló ti wá ilẹ̀ dáadáa. ó wá gbẹ̀rẹ̀. tó wà fún akójáde lọ́gbẹ́bí akáfíńtì wọ́n ti dágbé ẹ̀yin wà ní kẹwàá tí ó bá yẹ kí wọ́n rọ́mọ ọlọ́yẹ bá fẹ́ rọ́mọ ní ọkọ̀ wa báwa ni àti báwo ni tẹ̀síwájú títí di àsì títí di ìjẹta lẹ́yìn rẹ̀ tí ebi ọ̀hún papòdà gbọ́dọ̀ àjọṣepọ̀ yẹn. àjọṣepọ̀ wa dà ó dẹ̀ dùn wọn last I'm talking to you tẹ́gbẹ̀ẹ́ wọn bá láàlà mo wà níwájú pọ̀ èmi ni olùtumọ̀ aláì kò kí n sọ alẹ́ bẹ̀rẹ̀ kẹ́ni. bẹ́ẹ̀ kì í ṣe gbé pọ̀ papọ̀ mọ́. nígbà tó wà nínú ilé bó ṣe lè nígbà táwọn ìgbìmọ̀ jọ pé papọ̀ mọ́ a pè mí aṣọ thirty first of January this year ó sì pè mí tó sọ àwọn alákan fún mi tí mo yẹ sọ báyìí báyìí báyìí. nípa àkọ́ tó ń rí bẹ́ẹ̀ so there is cordial relationship láàrin wa but ìlọ́kùnláyà yẹn ni agbésẹ́bẹ̀kù hmm. tí àyọkú ṣẹlẹ̀ dó ó máa ń bá mi sọ pé kí ni àwọn ọmọ mi ló máa ń bá mi sọ mo ní àwọn. There's a cordial relationship between the, according to the woman, the man, the husband of this late lady uh, prophetess that died on Saturday. Um, <tsk> hmm, let me keep it. Only there's a cordial relationship between them, but apart from the marital issue, only marital yẹn ní káwọn gbèsè gbẹ yẹn mí pé kò máa sùn lé lórí. Ṣé ti yé? Ṣé àmì pé tó bá marry? you be able to you have um, um Emma Mani, Emma Binu intercourse Abby and all those things, you know. So apart from that, sexual intercourse, there's no other things. They are very close. They reason together. They talk together. And before then, it is going to be, there's a concrete reason for that. Okay? There's a very concrete reason mo rí pé a lot of you ẹ ti vamut bíbá ẹ ti lọ ẹ ti lọ sí àwọn bòmí àbí oya kí ni reason tí ọ̀rọ̀ ọkọ fífẹ́ fi yàtọ̀ tí ò fi sí nínú ẹ̀ kí ni reason ìgbà tí mo sọ̀rọ̀ yẹn pé àwọn pípì wọ́n wà pẹ̀lú ọmọ gáràjì wọ́n sá lọ <laughs> àwọn sọ̀pọ́tà ọmọ gáràjì náà wà nbẹ̀ni ọmọ ìyá inú ìṣá orí Facebook majority of them kẹ̀lẹ́ wọ́n máa ń tàn wọ́n pọ̀ gan tó bá gbọ́ pé wọ́n ya gba wọ́n ya sí wọ́n wà lórí media kí ló dé tí wọ́n fi wà ní gbogbo nǹkan a máa fi spiritual matter lọ but fífẹ́ yẹn ó ní kò lè ṣeé ṣe ó lè jẹ́ wípé tó bá ti bá ẹ̀gbin ọ̀run sùn ọwọ́ títí ẹ lè lọlẹ̀ kí gbogbo nǹkan tí ẹ kú kí ti ẹ̀gbin ọ̀run máa lọ sókè ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so ó lè jẹ́ torí bẹ́ẹ̀ kán dẹ̀ tún ti jíṣẹ́ fún ọbọ̀n ṣe ń sọ àti bọ́n ṣe máa ń ṣe ní kérúbù torí wọ́n láìkí iṣẹ́ gan wọ́n dẹ̀ láìkí ètò kan ti máa sọ fún pé tó bá ti bẹ̀rẹ̀ sí tún bá sun o ọwọ́ tiẹ̀ ò ní jí láéláé o má gbàgbé o pé ńgbà tó o fẹ́ kò pẹ́ kò jìnnà bàbá ẹ̀ kú bọ̀bọ́ ìsọ pé n tó yà wọ́n lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ó tún sọ wípé gbogbo nǹkan làwọn jọ ń ṣe pọ̀ tó pàwọn ti bímọ papọ̀ ṣùgbọ́n fífẹ́ yẹn kò lè wáyé ó lóun kọ̀ òun ò fẹ́ bí ẹgbẹ́ ọ̀run dẹ̀ ṣe wà tó yẹn ọkùnrin náà wà fún ó ní ọkùnrin tó pọ̀ lọ́wọ́ bọ́tì bóyá wọn ní fẹ́ àbí nǹkankan but he want this person but each time tó bá kó tó bá kó lọlé ó ti kó lọlé rí ó tún kó jáde ó ti kó lọ rí ó tún kó jáde á tún wá fẹ́ kó padà ẹni sọ pé òun ò ní gbà ó ti yé lójú ẹni yìí ó wá dàbí pé ó ní nǹkan kan tó fi ń ṣe

àwọn mà ní ok wọn kò. ọmọ ẹ̀ ń gbà yẹn so wọn náà lè sọ ẹ kí ni kò no worry just take care of my children mi ò ní ní anything against them. nǹkan tí àwọn arúgbó káàkiri tí ó dàgbé ó da ọ̀pọ̀lọpọ̀ tó da ọ̀pọ̀ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn láàmú ẹ wọ́n lọ sí abẹ ni ẹ báwo iṣẹ́ abẹ ògbọ́n náà lọ sí lọ́hùn ṣé kí wọ́n tẹ̀ fi hàn yín ṣé wọ́n tẹ̀ ṣàlàyé ẹ̀fẹ́ kó tó kán lọ. okay uh, honestly ó sọ fún mi wọ́n tó lọ ó sọ fún mi kó tó lọ lọ sí US òkè Amẹ́ríkà ló ti lọ ṣe sọ́jú ìgbà tí ó bẹ̀rẹ̀ ní challenge ní January yẹn ó pè mí nínú tẹ̀sí wọ́n bẹ̀rẹ̀ tí ẹ̀rù ti then I have to give her chance on a fortunate Sunday mo kàn rí miss call ẹ̀ wọn service àwọn ayé miss call ẹ̀ mo rò pé ah mo tó fún ọmọ ọmọbìnrin pé mi bẹ́ẹ̀ mẹ́ta with my message. service. mo wá luckily for me mo ń jáde lọ sí program kan jẹ́ mo wá tó dátà mi mo rí mẹ́sàgì tó ní very urgent ah, very urgent I thought something happened to my children hmm, mo wá sáré pé wọ́n ló ń gbé ẹ ẹ tó bá ẹ eh, ìwọ ọmọ kan ṣẹlẹ̀ bí a tẹ́lẹ̀ ti bá wà tó ní kò sí pé òun fẹ́ kọ́ nǹkan sí káwọ́ mi èyí eh, so that màá lè fi mẹ́nẹ́jà ọmọ ẹ pé tó in case mo bá sí ara nù mo ní kàn what is wrong with you leave that matter issue of òfẹ́ kó pàṣẹ kẹ̀kẹ́ kẹ̀mí is not kí ló ṣe ló ṣẹlẹ̀ gangan wà ní ẹ̀ sí tẹ́ǹsì pé òun sì pé ní ẹ̀ ok what what is wọ́n á sọ pé yìí lórí ẹnìkan ń mú òun dìde lórí ẹnìkan tó máa ń wọ́n yìí that's the minor thing mo ní àkọ ó lè jẹ́ àkọjẹ̀jẹ̀ yìí mo rẹ̀ sí fún ní ìmọ̀ràn lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ gbàdúrà lè tètè fún kàwé pàdé pé. fóònù yìí ti kú mo ní ilé ìwọ báwo lè ṣe ṣojú mi báyìí sí oh god ó kú ní bátìrì yẹn kú mo wá rè mo sáré gbé sínú iná mi kò jẹ́ fún mi ní kò fún mi ní what i will do now i will do another one let me go i will ibi tí mo tí mo wò dé màá rí eléyìí máa short màá rí calculate àti i mean màá rí i will talk about this alone i will reanalyze this one okay so i want to charge the battery for some time so that because mi ò lè gbé dání to tó gbé mo gbé sójú mi gangan ló ṣe jẹ́ kójú mi kó rí báyìí kò dẹ̀ sí náà bí báyìí dark somehow ó ṣe bákan so I'll come back gbogbo èèyàn dẹ̀ ti kúrò lórí life so I'll come back thank you for coming on my platform ẹ jẹ́ fún wa ní star ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa rajà ẹ ṣé gan.